الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثالثة والستين من سورة الأنعام وما بعدها أعوذ بالله من الشيطان الرجيم قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون nínú àyà yìí ọlọ́run bá ń sọ̀láyé fún wa nípa bó ti ṣe jẹ́ pé òun nìkan ló máa ń láyàn nínú ewu ló máa ń kóyàn yọ nínú gbogbo jàǹbá ṣùgbọ́n tó ṣe pé lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá wa tó bá kóyàn yọ nínú ewu tó láyàn kúrò nínú gbogbo jàǹbá èèyàn á máa padà ṣàìmọ̀ọ́rẹ́ sọ́lọ̀ kàkà kó dúpẹ́ kọjọ́ kan ní ẹni tó máa jọ́sìn fún lónìí kan ṣoṣo èèyàn máa ṣàìmọ̀ọ́rẹ́ yóò tún padà wá dẹni tí yóò máa ṣẹbọ sọ́lọ̀ ọba wa ọlọ́ọ̀ni kan nàbí sallallahu alaihi kò bí wọ́n léèrè qul man yunajjikum min dhulumatil barri wal bahri sọ fún wa ìrìn ànábì sallallahu alaihi wa sallam pété alẹ́ni náà tó máa ń láyìn nínú àwọn òkùnkùn òkè èèpẹ̀ àti òkùnkùn tinú òkun àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n ní ìtumọ̀ àwọn òkùnkùn ní bíbáyìí òun náà ní ṣẹ̀dá ètò àwọn àṣòro bí wọ́n léèrè tani ẹni tó máa ń láwọn nínú àwọn ọ̀pájú ìṣòro tó máa ń kojú èèyàn lókè pẹ̀lú àbí nínú òkun tani ẹni tó máa ń láyàn nínú wa gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ lédè lárúbáwá pé hẹ́ẹ́dẹ̀ yawmun mọ́gìlẹ̀ ìpè òní o ọjọ́ tó lé ní ọjọ́ ọ̀pọ̀njú lónìí yìí ṣe pé tó ń gbà lérò ni pé ọjọ́ tó ṣókùnkùn lónìí ìtumọ̀ òkùnkùn níbẹ̀ yẹn òun náà nìṣòro àti ìpọ́njú torí ẹ̀ bí wọ́n léèrè tàlẹ́ni tó máa ń láwọn nínú àwọn òkùnkùn òkùnkùn orí ilẹ̀ òkùnkùn náà òkun òkùnkùn òru àti òkùnkùn ẹ̀sùn òjò àlẹ́ni tó máa ń láyìn. ní ìgbà tí ẹ bá mú orílẹ̀-èdè kan tí ọ̀nà tó dàrú mẹ́yìn lójú tẹ́ mànàmá tẹ́ wọ́n ń parun tẹ́ ń parun ìpa tẹ́ ń páyà parun tẹ́rù ń báyìí wípé à ṣé èsì pé ikú ń bọ̀ nìyí wọn àti bá bọ́ sọ́wọ́ ewu tẹ̀rí pétọ́ kò sọ́nà àbáyọ kalẹ̀ máa pè bí ẹni tí wọ́n rìnrìn àjò tó gbéra ti ń lọ sírù kánò wọ́n ti wá ń lọ wọ́n á dé ibì kan lọ́nà ibi tó ṣe pé. drago ò lè rọ ọ̀kan ó sì súnmọ́ kọjá wípé mọ́tò mi òun náà lè máa bọ̀ kó náà ó sì tún máa fẹ́ gba wájú mọ́ mọ́tò mi tí yín náà òun náà sáré tayọ mọ́tò mi ti ń bẹ lágbọ́n ti ń lásìkò tí dírẹ́fà yín tó bá fẹ́ ṣe àríkúndá yìí ẹ tura pé gbogbo ẹni tẹ́jọ wà ní ọkọ̀ ni wọ́n mọ̀ képe pé ẹ má ti lọ bá o ọ̀nà clear o tìyín náà ti ń bọ̀ tí ò ríwájú tóun náà fẹ́ rẹ̀ àwọn tó bá jọ wà ní mọ́tò tó bá ṣẹlẹ̀ wípé ìkíní kejì àwọn olùwakọ̀ yẹn wọ́n kọ́ ti kún sí kìlọ̀ kálukú wa mórí lé ipò wọn ṣàtayọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nì tó ń tún pọ̀n òríwájú ǹjẹ́ wọn á bẹ̀rù àwọn àfojú hàn lọ́ọ̀kan pé mọ́tò ń bọ̀ lóòótọ́ mọ́tò wa ń bọ̀ lọ́nà tó ṣe pé ẹnìkan ò lè yẹra fẹ́nìkan kò sí tó lè mú kẹ́ ẹ mọ́ gbàrà yín àfi tọ́lọ́wọ́n bá bá pé kẹ́ ẹ mọ́ gbàrà yín. talẹ́ máa ké mọ́tò yẹn ń bọ̀ taná tìyín náà taná gbogbo ọjọ́ taná kú. <laughs> so wọn mọ bóyá tó máa mẹ́tò ọ̀tàn ó ní pé ìwọ ó dúró fún un kó o fi kọjá àbí tó máa rẹ̀ ní kó o dúró fún ọ tó rọ̀ ní tó ń bọ̀ yìí ò lè dúró máa tala máa pè Allah Rabbul Alamin náà ní gbogbo yẹn máa pè pé tó àwọn dírẹ́bà yìí wọ́n ti kó bá kálukú ó lè jẹ́ pé ibi tá à ń bá lọ ni tó kálukú ọbẹ̀rẹ̀ sí pọ̀ lọ. àbẹ́ntú tiẹ̀ sọ̀kalẹ̀ kó tó di kí wọ́n kánò nígbà tí ẹnìkan ń pariwo pé tó ń gbọ́n ìtọ́ ń gbọ́n tó bàbá ọlọ́kọ̀ fẹ́ dúró nígbà táriwo yín pọ̀ ọba dúró nìkan níbi tó rò yí pé kò ní í ṣe ewu mbẹ dídúró tó dúró tẹnìkan nu yín ló ń fẹ́ tọ̀ ó sì bẹ̀rẹ̀ pé wọ́n máa tọ̀ ọba rí pé gbẹ̀ngbọ̀n ọba tó súnmọ́ ajú sí i pé torí pàṣẹ lè paramọ́tọ̀ lọ́kùnrin a lè paramọ́ bẹ́ẹ̀ sì gbọ̀nsẹ̀ yóò kó tún bọ́ sínú sí i. bí wọ́n sún tí ọ̀bọ̀ sínú báyìí so gbogbo nǹkan dàrú tani ọmọ pè ọlọ́run mi là ní kí àwọ̀ lọ ní ti dágbére lé pé mo ń lọ gbé ń lọ gbé ni subhanallah tani ó kété ọlọ́run rọ́bìnrin àná àyìnbá irú rẹ ló máa ń ṣẹlẹ̀ ẹkùn ọkàn yọ ni ṣùgbọ́n olùtò àṣìta ló képe kò bá jẹ́ pé yọ pa ọ jẹ kò bá àmọ́ pa ọ jẹ alọ́mọ pé ya Rabb torí ẹ̀ talẹ́ képe Allahu Rabbul Alamin so nígbà tí ìpọ́njú bá dé kò sẹ́ni tá a o àyàfi ọlọ́run ọba wa kálukú àmà sọ pé ẹ máa wá pé ọlọ́run tadarru'an wa khufyah ẹ máa pè lẹ́ni tí ń rá bàbà ẹ máa pè ní jẹ́jẹ́ alùpùpù àmà wí tiẹ̀ ọlọ́run ọba yìí náà lè ń pè kí lẹ́ẹ̀ máa wí la'in anjana min hadihi lanakunanna minash shakirin àfi ọlọ́run bá gbóra tọ́lọ́n bá fi lè là wá nínú ewu eléyìí á sọpẹ́ á sọpẹ́ ọlọ́run ti mà bó ní sọpẹ́ ó sì mà bó sọpẹ́ bó ní sọpẹ́ torí pé ńgbà tí èèyàn wà nínú ewu yẹn kò sí nítorí ní oṣù tí ò ní sí tọ́lọ́n bá fi lè là nínú ewu yìí báyìí pẹ̀lú ògbó ọlọ́run gbogbo owó tó ń bá ti jọ látàárọ̀ kò ní bọ̀ǹdàárọ̀ ọjọ́ kejì tí wọ́n fi fi ṣe sàrà tí wọ́n lọ́wọ́ bá ṣáàjà kú tá a bá là tán kọ́ ẹ̀ à mo wí ọ̀rọ̀ ó ti wá dọ̀ràn ní ìrò pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ lọ́mọ èèyàn sọ ìgbà tó ti rí pọ̀ ń bọ́ èrò tiẹ̀ sì ni pé tó ń bá múrú irú ìtìsíwájú ńlá wá gbogbogbò tí mo bá kójọ lójúmọ́ kan kò ní jíjọ́ kejì tí wọ́n ń náà torí tọ́lọ́run pé ọlọ́run lè wò kó fi là wọn tó wọn mọ̀ wò nígbà tọ́lọ́run fẹ́ gbowó rẹ̀ lójú rẹ̀ ọlọ́run wa là wọn àtọ́lọ́run là tán ọba máa ìyẹn ìgbà sòro la so eléyìí ẹ lákùn kò sọ́nà kan tí sẹ́rí àtún là pàdé ti bọ́ lọ́wọ́ ọrú bẹ́ẹ̀ sì máa sọnù pé tọ́lọ́run bá fi lé lọ́ọ́ là yín ẹjọ kan nínú ẹni tó dúpẹ́ sọ́lọ́run tọ ẹjọ kan nínú ẹni tó máa tẹ̀lé tọ́lọ́run kí ló dé tó jẹ́ pé ńgbà tí ìṣòro bá wà Ọlọ́run lè máa pè ẹyí tí èsì pè nǹkan mí ìtọ́yàtọ̀ sọ́lọ́run ṣùgbọ́n nígbà tára bá tù yín tára tù yín tí ìṣòro lọ tí wàhálà tán sọ́lọ́run láyìn kí ló dé tẹ̀ fọlọ́ sálẹ̀ máa pè qulillahu yunajjikum minha sọ fún wọn pé ọlọ́run ọba ló máa ń là yín níbi gbogbo ewu o tí ọba yìí ọkọ kọ́ lọ́mọ bẹ́ẹ̀. òun lè máa pè tadarruan lẹ́ni tí ń rá bàbà wa khufiyatan àti lẹ́ni tí ń bẹ̀rù ẹ máa bẹ̀rù rẹ̀ ẹ máa bẹ̀rù rẹ̀ nítorí kíni pẹ̀lú tá bá bẹ̀rù rẹ̀ Allah bóyá tá a bá bẹ̀rù rẹ̀ àní parun sọ fún wọn pọ́lọ́ wọn bá ló máa ń láyìn nínú gbogbo ewu o olú máa ń láyìn nínú gbogbo òpájú o tọba wa láyìn tán kọ thumma antum tushrikun lẹ́yìn rẹ̀ ẹ wàá máa ṣẹbọ sọlọ bẹ́ẹ̀ nígbà tí ara túyàn ní máa ń ṣẹbọ tọba wa ní sọ̀rọ̀ Ọlọ́run bá nìkan ní máa pè ọlọ́run bá ń pàkíyèsí wa ń bè pé ọba tẹ́ pè nígbà ṣòro tó mú pọ́njú kò fún yín kẹ́kẹ́ mọ̀kúnnà lọ kẹ́kẹ́ máa pè nígbà tára bá tù yín síbò náà nìkan lọ́ba onìkan lọ́ba tí gbani tọ́ láàyè níbi ìṣòro kí ló dé ṣẹ̀wá bọ́ lọ́wọ́ ṣòro tẹ́tẹ̀ ń ṣẹ̀bọ̀ sí tí ṣòro bá dé gbogbo ọ̀sẹ̀ tó bá dé bá gbogbo ọ̀sẹ̀ bọ́ ọlọ́ọ̀ba nìkan ni wọ́n máa pè é nígbà tí ìṣòro bá kú tán nǹkan mìta yàtọ̀ sọ́lọ́ náà mọ̀. ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa tawhid wọ́n lé léyìí àti irú rẹ̀ nínú alukur'an níṣẹ́ ló dá lórí àwọn ọ̀sẹ̀ bọ tẹ́lẹ̀ yàtọ̀ sáwọn ọ̀sẹ̀ bọ òde ìwòyí ọ̀nà títí wọ́n tún gbà yọ ó léwu wọ́n ní ṣe báwọn ti tẹ́lẹ̀ níṣẹ́ làwọn máa pe ọlọ́run nígbà ìṣòro nìkan tí wọ́n sì máa ṣe nígbà tára bá tù wọ́n. àwọn ọ̀sẹ́ bọ̀ wò yìí àtìgbà tí ó lé mọ́ wọn àtìgbà tó dẹ mọ́ wọn nǹkan mi ìtẹ́ yàtọ̀ sọ́lọ́ wọn máa pè òdodo sí ni. ẹ̀rí nísìn ẹni tí kò lówó tí à ń jẹ tí ń wá owó èèyàn mélòó lọ́jọ́ pọ́lọ̀ ní pè kó lè bàa lówó lẹ́gbẹ̀ẹ́ ni tó ṣe é pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run òun ló ń lọ bá láti lè bàa rò ìgbà àtòrò nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run náà máa pè ìgbà tí àdáwọ̀ burúkú jálù wọn kíkò kún abẹ́ lọ́nkọ́ bá wọn kú ò nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run máa pè láyè sìn kátó wá pé gbàtàrà bá tù wọn ìyẹn ni pé àtìgbà tó ṣòro àtìgbà tó dẹrùn àwọn èèyàn wòye kò sígbà táwọn ìṣẹ̀bọ sọ̀rọ̀ sọ eléyìí fi hàn yín pé ìṣẹ̀bọ sọ̀lọ̀ eléyìí ti ń bẹ lóde ìwòye ó tún burú ju èyí táwọn ìṣẹ̀bọ tẹ́lẹ̀ ti ṣe lọ ó burú jùlọ sàṣeyàn nìṣòro òde bá lónìí tí fi mọ́ ọlọ́ọ̀ nìkan kọ́dà ẹlòmíín sọ pé àwọn ti gbìyànjú tọ́lọ́n títí títí kò ṣe tó ń torí ẹ̀ làwọn tó ní káwọn dábò mí ò tó ráwọn ọmọ ibi tọ́lọ́ ó ti gbàdúrà láhàúlà ọ̀là kú ọ̀tẹ̀ ilẹ̀ mi rò bó ti tójọ́ mẹ́rin ní ìtẹ́nìkan béèrè láti lù kù ó ní sọ́tọ́ káwọn máa tẹ̀síwájú láti máa ṣe sọ́láàtì lẹ́yìn ìmáàmù àwọn ẹni tí ìṣe rẹ̀ lọ wọ́n ní máa lọ sí ṣọ́ọ̀ṣì nígbà tí wọ́n wá challenge ẹ̀ wọ́n wá lòun ọ̀lọ́ mọ́nìsì àmọ́ gbà tó ń lọ ìṣòro kan lọ́ bá òun ẹ dákun torí tọ́lọ̀ ìṣòro kan lọ́ bọ̀ chọ́ọ̀chì wọn ti wá yanjú ẹ̀ lè máa mú tẹ́lẹ̀ yìí yẹ ni máa mú kò yẹ ni máa mú ambọ̀tìbọ̀sì lè máa mú pé ìṣòro kan ló dé ńgbà náà ọ̀hún ni wọ́n ti máa yanjú ẹ̀ ọ̀bẹ tí wọ́n fi gé tòró wà lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ àìmọye èèyàn lónìí náà jẹ́ mùsùlùmí nígbà tí tòró bá dé báwọn làwọn ti ẹ̀sìn lẹ̀ pátápátá àláwọn táyé jọ̀hún tí tòró bá dé báwọn ọlọ́nìkan wọn máa pè ṣùgbọ́n lóde èwò yìí tí ṣòro bá ti dé wọ́pọ̀lọpọ̀ ń ìmọ̀ lọ́mọ. ọ̀kan wọn ni kí ló dé ọkọ rẹ fẹ̀sùn kàn nípò ń lọ sórí òkè wọn á ní ẹ ìṣòro tọmọ yìí náà ni afẹ́ bí orí òkè wọn ti ń pín ọmọ òkè orí igbó ọ̀sọ́lọ́nlẹ̀ ò pè nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́n ló pè yóò sanwó pé kéegun wọn jáde nítorí kí ìṣòro òun lè bá a lọ ọ̀pọ̀ èèyàn yóò sanwó kóró ọjáde torí kí ìṣòro òun lè bá a lọ èèyàn dàbí jíjí lóru mímọ yanáfílà mímọ pọlọ nínú foríkanlẹ̀ ń wo sì jẹ́ pé àwọn olóró àwọn eléégún àwọn sọọtì ìṣòro èdè bá àwọn láyé tiwọn òṣùwà jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa sá lọ ọ̀wọ́n á ń fi èyí tó jẹ́ torí rẹ̀ òun fi ń gba pààrọ̀ orí ibú. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ṣe rí ìrìn láàyè sí kí sì nǹkan tó yà ní lẹ́nu. tí ṣòro bá dé bá wọn ṣàṣeyàn Islam rẹ̀ máa ṣẹ́kù. ẹ̀mẹ́tẹ̀sẹ̀ tí wàá sọ gbàtara bá tù gbàtara bá tù wọn gan-an ni wọ́n ṣẹ́kù jù. sẹ́wọ̀n káwọn ti tẹ́lẹ̀ tí ṣòro bá bá wọn ni wọ́n máa mọ́ ọlọ́run tára bá tún àwọn máa ṣẹbọ ok àwọn ti sìn tí sòrò bá bá wọn ẹbọ ni tára bá tún wọn kọ ẹbọ náà ní kọ́ntínú pé ẹbọ gbà lára tún wọn a nídìí láti pàkíyèsí ara wa ọ̀pọ̀lọpọ̀ ń ayé nígbà tó ṣe náà gan-an torí rẹ̀ dá wa wọn láti fa agbọn ọlọ́run ọba ya nítorí ayé yìí kó lè bá a dá kí ìṣòro ayé ó lè bá a kú ọ. wọn ti gbàgbé pé tá a bá sílé ayé tán kọ́ wọn tún sàlùkù yàn. àwa mùsùlùmí àwa mọ̀ pé lẹ́yìn ikú àlùkìyàmà tún wà. tó bá jẹ́ pé tá a bá ti kú tí wọ́n sì gbé wa sí sàárè lọ́rọ́ bá pín in ni wàláhì ikú ọ̀bá jẹ́ ní gbogbo èèyàn wá torí ìyàlọ́ pọ̀lọpọ̀ ń jẹ láyé mọ̀nà kó sì lọ sinmi mọ̀nà ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ikú ọkọjá kú gàgàn. tó ìdí nìyí tó fi jẹ́ pé àwọn gbọ́dọ̀ gbàgbé ọlọ́run bá wa a gbọ́dọ̀ gbàgbé ọjọ́ ẹ̀san o a gbọ́dọ̀ gbàgbé pálíjọ́nà kan ń bẹ o iná ń bẹ o. bàtó ti jẹ́ pálíjọ́nà làwa ń wá ọ̀nà tí wọ́n máa bá wọ bẹ̀ náà ní kéèyàn ṣètọ́lọ̀ kọ́ máa ṣẹ̀bọ̀ sí i àwa nínú ṣòro àwa nínú dẹkùn agbọ́dọ̀ fi gbà kan pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ̀rọ̀ torí pé ká má bàa sórí ibú ara wọ̀ ọ̀ràn náà kọ́nà mọ́síwá lọ́ máa ná torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká jìnnà sí ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ ká jìnnà sí ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ sásẹ̀yìn ní rìnrìn àjò tí ò ní ní nǹkan kan tó ṣe yàtọ̀ sí pípẹ́ ọlọ́run sásẹ̀yìn ni wọn di ń lè mara wọn di gbogbo ẹ má di omi ọpọfọ kó tó jáde ńlé ìjọba ni kó wọn má lọ kó wọn má dè làwọn ò ní dé bá bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ tó fẹ́ pààyàn àwọn ní kọ ọkọ lọkọ má dè wà lóyún ẹ̀yin ò ní dé bá wọn ẹ̀yin ọpa wọn wọn tó rí ọpa ìwọ ti pa wọn bákan náà wọn máa ń tẹnu nǹkan kan láwọn aláìgbàgbọ́ yẹn. wípé ogun ayé rẹ ogun ayé rẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ náà báyìí náà gbọ́ rí pé ogun ayé rẹ̀ àwọn fẹ́ sẹ́ ogun ayé rẹ̀ kí ogun ayé rẹ̀ nígbà tó pa ayé lọ́dọ̀ dára wà òní kankan tí wọ́n fẹ́ gbà lọ́n ni gbogbo tí wọn ti tán láyé ìdí nu tó fi máa ń pariwo ayé ayé ayé ayé torí pé because fún àti bá ti dá gbogbo òrònú rẹ dúró sórí ayé kí tó bá dá aláyé nítorí òun wà nù tó bá ti kù bí ẹ̀ka àtò nítorí òun wà nù táyé bá sá ti dá gbogbo nǹkan ti dá torí ẹ ẹ jẹ́ ajínà sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ nígbà tó lè mọ́ wa àti ìgbà tó dẹ̀ fún wa agbọ́dọ̀ jẹ́ ní tuntun kọ́ lọ́wọ́ bá nìkan láwọn máa pè ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ọ̀rọ̀ nípa tọ́lọ̀ ń but àdúrà fẹ́ẹ̀ máa ń bẹ̀ lọ òun hm, sọ́rí tó ṣe hm, iṣẹ́ àbí òye òun náà yóò ti lẹ́nu pé kì í tètè hm, kì í tètè kì í tètè ara wa lónìí àdúrà wa gbà bí ọgbà. alhamdulilah ẹni tó bá ti dominira ẹdí ká wúra wa ká tó dominira lọ́ndà àwọn ọ̀gá wa lọ́ndà àwọn bàbá wa ẹdí ká wúra wa lónìí lẹ́yìn ìgbà tá a dominira wàláyé èèyàn sì máa dá dúpẹ́ sí kí gbogbo ńtọ́lọ̀ ń ṣe fún mi yìí ọ̀gá kan ò ní gbà nú ẹ̀ ṣe bí wọ́n sì máa wúra rẹ̀ nù pé a ah, dúpẹ́ sọ́lọ̀. wò ó sí ìgbà tó ṣe pé gbogbo ètò ọba ṣe ọ̀gá ló ṣe fún àdúrà gbà tó wúra rẹ wò ẹ̀wù tó bá wù ọ lọ ń wọ wọn náà tó ti dá lápá tìtìẹ ọwọ eléyìí lónìí ọwọ eléyìí lọlá ọwọ eléyìí lónìí ah, wàláì gbígbà àdúrà tó wúra rẹ wò wọn náà dẹni tó dá lé ní tó wúra rẹ wò wọn náà dẹni tó dá ya tó dá ya nílé wọn náà dẹni tó lọ́kọ. tó wúra rẹ̀ wò à ń tọwọ́ bá kú ò tọlọ ọwọ́ aládùúgbò rẹ̀ ọgbà àdúrà èèyàn ò ní yé gbà téèyàn ò fi máa wá ìgbà àdúrà kà nítorí pé téèyàn ti gbogbo dáadáa tó náà ṣe fún kì kò ní jọ lójú wá

ṣé eh, ilé ológun lọ́yọ̀ kọ́ lọ àbí kọ́ máa pọ́ lọ nígbà tó bá forí ọlọ́run bá ń yọkọ mi padà sí dáadáa bí ṣe ń ṣe yóò yé mi ìwọ ló yé o ọlọ́run bá mi sí o ọlọ́run sì wọ́ yí padà sí dáadáa wọ́n lọ ilé ológun lọ ilé ológun bá ní kí àyípadà ọba wọ̀ ọkọ lẹ́nu ìgbà tó ń lọ ilé ológun ọlọ́run ló yí padà pé ńgbà tí ọba di pé ọkọ ń ṣe bó ń ṣe ń ẹbọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nígbà tí ara bá tù ẹbọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ sanwó o ó tún nára o gbà náà ẹbọ nígbà sòrò ẹbọ nígbà pẹ̀lú bẹ́ẹ̀ náà bàbá tó lọ́mọ ọ̀gbọ́rọ̀ tó ń tọrọ ọmọ rẹ àwòrán rẹ ni wọn náà ti kọ́kọ́ ya kántáfìtì má bàbá rẹ lórí kò jó yìí ọ àdúrà tí bàbá rẹ ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe lọgbà lọ lórí débi tó gbà ìwọ wa lọmọ ti ọgbọrọ ẹran kìnnì kan kìnnì kan àwọn ń lọ ibì kan wọn bọ sí gbẹrẹ sí ní gbẹǹgbẹjú wọn tún sí sí ní gbẹǹgẹrẹjú wọn tún sí sí lẹ́yìn jú abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n. so wọn fọ ọmọ lójú kalẹ̀ tọ́ wọn bá sọmọdé wọn bá sọmọdé nǹkan mìíràn wọn lọ́nà wá dán o láàrin ìgbà tẹ̀ ń tẹ̀ ara yín jẹun ọlọ́ni kọ́ mọ yí padà sẹ́mi pé bọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ bọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n lè ní fáseyì àwọn òtún máa jẹ́ orúkọ fátẹ́lẹ̀ o nígbà tó máa bá yí padà wọn nìkan máa pè ní fáseyì ifá ló eléyìí tó yí padà báyìí ẹ bọ́ bẹ̀rẹ̀ torí délé bàtà bàbá ni wá ọlọ́run nìkan ní ẹja máa pè tára bá tù wá onìkan náà ní ẹja máa pè ẹnìkan náà dà lábẹ́ àyà yìí àti bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ìdí nìyí tó fi jẹ́ pé tí ìṣòro bá ti dé báwọn táwọn àwọn oníǹkan míì táwọn máa ṣe báwọn pé àwọn afá lọ wọn bá wọn sókè kúránì bá bí ẹ̀mẹ̀ wá ṣe ṣe mọ̀ pé ìgbà ṣòro ni ọlọ́run làwọn ń pè èyí náà lè sì ní ká máa pọ́ lọ fa so àwọn pe àwọn àfa wọn pe Quran bí ẹnu ẹ̀ wá so àwọn ti pe ẹran kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí wọn láì pé ká má tẹ̀jẹ̀ lẹ̀ ẹ gbọ́rọ̀ mi so gbígbé lẹ́yìn náà sótún dá àbí ọ̀dà kọ̀dà torí pé pípé tó pè wọ́n pípéjọ tẹ pípéjọ tẹ ń kà bẹ́ẹ̀ sí ń pa àwọn ọ̀tàkùlà náà nàbẹ̀wò Muhammad sallallahu alaihi wa sallam àtọ́ba.

kọ́ ka ètò ọlọ́mọba lè ka gbogbo ẹ̀ ló lè ka ni abala kan ló lè ka ni wọ́n lọ tún mú ka nínú alukóran ni bá ṣe fún nǹkan bá bá bá mú kó tó ti tó kò sì tó fi tó sọ pé kọ́ wa lọ fún un nígbà táwọn yìí sọ̀sẹ̀ bọ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀jẹ́ lẹ̀ ẹ̀jẹ̀ so gbogbo orú àwọn nǹkan yẹn náà mójútó fún torí ẹni tá a pè tá a sanwó fún ní kíkọ́ bá ní sàdúà kò dàbí ẹni tí ìpọ́njú mú sẹ́rẹ́ ẹni tí ìpọ́njú mú bí nǹkan yẹn ṣe ń ta lára tí ọmọ abẹ lọ́yìn ìmọ̀ ẹ̀dí káàdì ò tètè gbà ọlọ́run fẹ́ràn pé nígbà tí nǹkan ṣe ọ́ ti ń tọ́ la nǹkan ọmọ abẹ lọ́hùn àdúrà ò tètè gbà ju ẹni tí wọ́n fún lówó sẹ́ lọ torí wọ́n máa wo káàdì rẹ ni pé tí ń jó lọ wọ́n fẹ́ẹ́ jó tán nígbà múra sáájú àtọ́ múra tó à ọmọ ìtọ́ ni ó ti tó bá pẹ̀lú rẹ̀ àmọ́ wọ wọ́n lọ́mọ tí ń ṣe ọ́ ọlọ́run sì fẹ́ràn ìpè ẹni tí nǹkan ṣe bí ṣe ń ta là ń kọ́ máa wù kọ́ máa wù kọ́ máa wù kí sọ́lọ̀ àdúrà yẹn máa tètè gbà bí ọmọ kú ní nísìn káwa lọ pé àwọn apòkú pé ẹ máa àrò wọ́n máa sunkún rọ́ sẹ́kùn tí wọ́n lè jọ ti ìyá tọ́mọ rẹ̀ kú olùjọ́ àwọn ilé kásẹ̀tì ni wọ́n sanwó rẹ̀ tòtò bá ti tán kásẹ̀tì ọjà wọ́n yọ ọlọ́mọ à tó bá tún ti rò pé hàn làgbàjà tó kú omijé ó tún máa dà torí ẹ̀ ló sì jẹ́ pé eléyìí ò sínú pọ̀npọ̀ lọ́hùn bídí àtúnlé eléyìí bídí àná ìjọba sì jẹ́ mẹ́rin ẹnìkan àgbà gbogbo ṣé tún dá a sì amagba dada àdúrà máa gbà amagba kódà chọ́ọ̀chì àdúrà máa gbà mo rò pé yé wa kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa tán amagba nílé ẹbọ torí ọba rahman yóò fún kálukú ní fún láyé àwọn náà kó sọ pé lórí títa kutọ náà tó ń ta kutọ náà àdó tó ń gbà kò sí bàbàrà ń bẹ rọgbọ lórí ibú pátápátá gan ẹsẹ pọn wọn sẹ lọhùn ọbẹ lọhùn Ọlọ́run tó gbàdúrà rẹ tó kí wọn ní tọmọlẹ́yìn bí o gbóhùn tí o ṣe burú jù tọgá lọ tó eléyìí túmọ̀ sí pé eléyìí ẹsẹ̀ skills tó fi àwọn ọ̀dọ́gbọ́n àwọn àti máa ń ṣe ṣáájú àánú tọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ ni yọ àmọ́ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ mẹ́jọ yọ ọ lẹ́nu pé ẹbọ ẹbọ ló ń ṣe torí pé ńgbà tó bá ké gbogbo àwọn kẹtẹ nǹkan ìjà ń gbà mí wàá rí kó àwọn kẹtẹ ìmọ̀ kúrò bí kìíní yá bí bí eh, àbí òye wa títí tó rí dórí wàhálà bí bí ọ̀ràn bí so gbogbo àwọn kan ń kò قل الله ينجيكم منها sibọ́lá wọn bá lóun ńlá yìí níbẹ̀ àwọn olóṣèlú nígbà tó máa rí i pé wàhálà kan fẹ́ sẹ́yọ owó táwọn kó jẹ ìgbìmọ̀ àwádìí yóò padà ráṣírí àwọn àṣírí àwọn òtúfara yìí wọn á lọ kó àwọn àwọn tó hal kuraani jọ àwọn alọ́rọ̀ mọ́mí àwọn tó hal kuraani wọ́n kó wọn jọ wọ́n lè fún wọn ní kọ́ntrakì wọn tẹ́ bá wáyàn fífítì wọ́n sàlọ́ máa kí hal kuraani máa kà wọ́n yọ da ìdá wọn náà gbéra ńlọmúra kí ló dé tẹ à. Ah, ọ̀nàrẹ́bù báyìí ló lálọ́ bó ń ṣàdúrà wọn à náà ni wáyà ìyẹn ru ọlọ́tẹ̀fẹ́ lọ múra ara tẹ̀sí rọ́nà nù torí pé àwọn tó fẹ́ deploy àwọn èèyàn lọ láti lọ bá wọn ṣàdúrà pé ọ̀ràn ń bẹ wájú àwọn ti ra gbogbo gbogbo chances mọ́ àwọn ẹrú ọlọ́run lọ ó kó wọn lọ sáà máa gbàdúrà ẹ máa ṣàdúrà títí rọmọdán mi tán ok ṣé lẹ́yìn náà tí wọ́n ń ṣe ń bẹnu pé ọlọ́run nìkan wọ́n ń pè ìpọ́njú tó fẹ́ bá wọ̀nyìn ìpọ́njú tó yẹ kọ́ bọ̀ ni mo rò pé yé ìpọ́njú tó fẹ́ bá olè ìpọ́njú tó yẹ kọ́ bá ni nítorí kó tètè jìyà rẹ̀ láyé ọ̀sán ju kí wọ́n lọ ládùúgbò gbẹ̀dà òkè àmà lọ. àwọn akẹ́kọ̀ọ́ wọn máa ṣàdúrà kọ́rọ̀ rẹ̀ ó dàbí ẹ̀yìn wàhálà tí wọ́n gbé àpáta lé tí ò tún ní gbérí mọ́ láéláé. sọ irú eléyìí má bàa wọn ṣe irú sẹ́wọ̀n o iṣẹ́ ọ̀ràn ni o má bàa ṣe irú ẹ̀ o fẹ́tí ọ̀dà ni gbogbo ẹni tẹ́ bá rí tọ́wà nípò òṣèlú jẹ́nẹ́rálì wọ́n tún máa láwọn kan tí wọ́n kójọ pé àwọn àfa àwọn tí ń bá wọn ṣàdúrà àwọn náà máa bá wọn bẹ lọ́rùn wọ́n máa sókè kúránì dojúmọ́ àwọn náà tún máa kọ́ pé ọ̀nàrẹ́bù àtún àdúrà kan àti hmm, ẹ̀ka ṣe fún yín ọlọ́run ti ń bá wa sọ yín kó tún lè sọ yín sí i àwọn ti lẹ́yìn jẹun wọ́n ti ń jẹun gbogbo eléyìn ẹ̀sìn jẹun Islam ti gbẹ̀sìn jẹ kálukọ́ kọjú mẹ́sẹ̀ rẹ̀. قل الله ينجيكم منها oníkálukú ti gbàgbé tó ń dè má nígbà tí wọ́n á pè ọlọ́run kálukú ti gbàgbé tó ń pè lẹ́yìn ọlọ́run nígbà tí wọ́n ń pọ lọ nígbà pọ́njú ọlọ́nìkan ni wọ́n máa pè kódà tó fi lórí ẹni tó gbàgbé léwu sọ́run tó ti gbàgbé tó náà ṣe oh God sọ nítorí pé nísìnyí tó wà nílẹ̀ náà tó máa pé bẹ́yà kò sẹ́ni tó lè yanjú rẹ̀ jọ lọ́nà ọlọ́run ló máa ń là yín bẹ̀ wọ́n kó lè kẹ́rìndín ọlọ́run máa ń là gbogbo pọ́njú. ثم أنتم تشركون ولن يرى إما سيبو صلى آه الله راكو سورو الله راكو أفرادا الله تتمع igi tó ń bá láyìn tán ẹsẹ̀ bọ́ sóni sọyẹ kọ́ làwọn sọyẹ kọ́ làwọn àmọ́ làwọn tún làwọn nítorí ìyàtọ̀ náà sọ pé wọ́n ọba bàrà ó tóbi ẹsẹ̀ wọn ò tí ì tọ torí pé ntọ́ yẹ ẹni tọ́ lọ́wọ́ bá là nínú ewu oníkọ́ bẹ̀rẹ̀ sí sáfọ̀ náà fọlọ́ kó dínà sẹ́bọ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ gbà náà làwọn múra sẹ́bọ̀. ọ̀rọ̀ tọ́ lọ́wọ́ bá ti ń sọ yìí yìí sọ̀rọ̀ nípa àwọn kan lọ́ wí yàtọ̀ sí àwọn kan gbogbo èèyàn lọ́ bá gbé èèyàn gbé àtẹni títí sẹ́bọ̀ àtẹni tí ò sẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìnkú tí wọ́n bá kó sínú ewu kan wọ́n máa pọ̀ lọ tí wọ́n bá sọ̀kalẹ̀ tó dájú pé wọ́n ti là ọ̀la ìlú bẹ̀rẹ̀ sí ní gbọ́gbó lọ ẹ̀bọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ó kéré jù ètò ẹ̀ máa fọwọ́ sọ yàtọ̀ pé òun nígbà tó ń ti ń bẹ́ẹ̀ nù ọkọ̀ pẹ̀lú yín aburú kan ò lè ṣẹlẹ̀ òun ọmọ alágbájá so léyìí tó ṣe pé yọ padà tún fàkóbá. èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run ni qul huwa al-qadiru ala an yab'atha alaykum 'adhaban min fawqikum aw min tahti arjulikum aw yalbisakum shi'an wa yudhiqa ba'dakum ba'sa ba'd انظر كيف نصرف الآيات لعلهم يفقهون ọlọ́run ọba ní sọ fún ọ pípẹ́ ọlọ́run ọba oní àlálágbára oní alqadiru alágbára bó ti ṣe jẹ́ alágbára láti là nínú ìpọ́njú bẹ́ẹ̀ náà ló tún jẹ́ alágbára ala an yab'atha alaykum 'adhaban min fawqikum láti mú kí ìyà jẹ yín gba òkè yín bó ti ṣe jẹ́ alágbára láti là nínú ìpọ́njú bẹ́ẹ̀ náà lọ lágbára láti dá ìyàlú yín tí ọlọ́run máa rọ ojú ya tí wọ́n máa rọ́ọ̀lù wọn látòkè ọlọ́run lágbára rẹ̀. aw min tahti arjulikum tọ́ba sì tán wù tọ́ba wù ó lè tún máa rọ ìyà wá bá yín kọjá yìí pé gìgísẹ̀ yín náà máa gbà wá abẹ́ àtẹlẹsẹ̀ yín tí wọ́n máa gba ìsàlẹ̀ wá bá yín kò sí ìtọ́nà wọn bó lè ṣe ìyà tí ó wà bá yín látòkè. oní àníkọ́ lọ́wọ́ máa rọ̀jò òkúta abi omi omi tó omi tí gbogbo nǹkan kọ́ lọ́wọ́ dàálù yìí da sì dàálù àwọn èèyàn nẹ́bì nùhà àbókúta ẹbí táwọn èèyàn lóòtò àbí ariwo burúkú ẹbí ti ṣe fáwọn àádáwa àbí ìjì burúkú ó fi pààyàn yẹ́bọ́lọ́n ti sè pẹ̀lú àwọn Aad àti Thamud àtàwọn èèyàn Shu'aib àtàwọn èèyàn Lut àtàwọn èèyàn Nabi Nuh alayhi salam àtòkè níyà tí wọ́n ti wá. kìí ṣe gbogbo ògbà ńlòjó máa rọ tàlàáfíà kìí sì ṣe gbogbo ògbà ní òjò tó bá rọ̀ ìyẹn ó tu àwọn èèyàn lára kìí sì ṣe gbogbo ògbà lè sóòtú lè mú mi wá ó lè mú òkúta wá gbogbo ètò bá wọ ọlọ́run ló lè ní kọjá ẹ̀. àwọn mi ń tàṣe arjulikum tó bá sì wọ ọlọ́run ó lè ní kíyà. lọ lórí ilẹ̀. ìṣẹ̀lẹ̀ ń rí láyé nìsín ọkọọrùnà ọsàkùnàbì ìwọbi dárí hil ọrù àti gbogbo ilé àti dúkìá rẹ̀ àníkìlì omi subhanallah kótó kú kìlì omi tọba tán bẹ́ẹ̀ náà lọlọrun tó ṣe pẹ̀lú àwọn asáàbù mẹdìyà tọ nínú tẹsí ìràwọn olùmọ ní mínísọ́ọ̀kì kan tọ́lọ̀ ń sọ ó tún lè jẹ́ ìyà látọ̀dọ̀ àwọn olórí ọlọ́run ọwọ́ dé olórí ibú yóò dẹ́ sí yín oní ọ̀mà darí yín yóò máa fìyà jẹ yín látòkè tí yín bá bá yín àwọn alábòsí yóò máa fìyà jẹ yín. wọ́n ní ó tún lè wà nínú tó máa ipò ń lè dẹ ìyà sí yín gba ìsàlẹ̀ àwọn eré abọ́ọ̀lù da àwọn èèyàn burúkú eléyìí náà ń mọ pé ọlọ́run dẹ́yà sí ń gbàsàlẹ̀ ẹ̀ ń pé àwọn ẹjọ́ jámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ yín. أو يلبسكم شيعا àbí kí ọlọ́run ọba wa kọ́da ìyà sani ká yẹlẹyẹlẹ kọ́dẹ sí yín kọ́dẹ sani ká yẹlẹyẹlẹ kọ́dẹ sí yín àbí kọ́lọ̀ wọn sọ yín dẹni tí apá kan yín kò ní lè lápá kejì ṣe tẹ́kọ̀ yìí tẹ́ra yín tẹ́múra yín lọ́tà. ẹ bá ṣe rí ti ń ṣẹlẹ̀ lónìí. sálùkù ńkọ́ kó ń kó jáde lé ní lọkùn dínú kún wọn lè dì tí kálukú tó ń ṣe mí níṣì pé àwọn táàní náà wà àwọn olóyún fara wa lábẹ́ ìsìláàmù kan náà. so eléyìí ń bẹ nínú nǹkan tó lọ́wọ́ bá lè fi fìyà jẹ àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ dàrú máa lójú oníkálukú àmọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní dárúkọ àwọn kan lójú àwọn kan àti kan yà wọn balẹ̀ àwọn kan ò ní fọ rere nípa àwọn kan àwọn ẹni bú àwọn ẹni òfò àwọn tó ti takòtò lọ àwọn tí a ah! ìjọ kan náà sì ni oníkálukú sì lọ lọ́tọ̀ọ̀tọ̀ àdáwò ni o àdáwò láàyè torí alimami Qurtubi wọn ní àdáwò yìí ti ṣẹlẹ̀ o ọwọ láti fi táwọn ti kú wọn ní àdáwò yìí ti ṣẹlẹ̀ o ní àwọn ilé wa tá a ti jọ kan tẹ́lẹ̀ àtúnwá ti di ọ̀tá ara wa báyìí àdọ̀tá ara wa apá kan nínú wa kò fẹ́ rí mi apá kejì látàn à ń ṣèṣe wípé ọ̀tọ̀ ni wọ́ ọ̀tọ̀ lèmi àlejò dúró ní sáfù pàǹsẹ̀ sọ̀lẹ́t ṣùgbọ́n kan wa ọkọ yìí síra wọn a lè jọ dúró pàǹsẹ sọláàtù gbogbo wa ń sì jọ ń gbààwẹ̀ ṣùgbọ́n kan wa ẹ̀yìn lọ́kọ síra wọn sọdà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ gbọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe ń ṣe lónìí ẹ̀rù ń bá afọ́nàjẹ pé ìyá yín ti sọ̀kalẹ̀ pípé wọ́n dẹ ìyá káfọ́n káyẹlẹyẹlẹ sí wa kápá wa máa sọ̀tà apá mùsùlùmí lónìí ọwọ́ ti fi ń mú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lọ́tà kò bá káfíìrì sọ̀tà rẹ̀ lórí kíni tẹ́ ẹ bá wá yẹ̀ wò ẹ lè rí i pé bóyá nǹkan lé ayé ni nǹkan lé ayé tí ọjà máa kankan ó lè jẹ́ pé ló kó sí wọn láàrin tó dàrin wọn ló tó sọ wọn dọ̀tá ara wọn tọ́wọ́ ayé wa sọ̀dọ̀ abẹ́ àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam. àwọn àtọ́ yìí ká ṣọ̀kan àwọn àtọ́ yìí ká fẹ́ràn ara wa àwọn àtọ́ yìí ká jọ ṣe àwọn àtọ́ yìí ká tira wa lẹ́yìn àwọn ara wa lónìí. ọ̀pọ̀lọpọ̀ ọkàn rẹ̀ máa balẹ̀ kọ́ba kẹsìrì da kọ́ba kẹsìrì da nǹkan pọ̀ àfi kọ́ bá mùsùlùmí dà nǹkan pọ̀lọ́ ọkàn ọ̀pọ̀lọpọ̀ balẹ̀ kó múlé ti kẹsẹ̀ rí ju kó múlé ti mùsùlùmí lọ. wọ́n á sọ̀rọ̀ àwọn dọ̀tá ara wọn. kọ́dà tẹ bá kíyè sára ẹ pé ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n ń bára wọn ṣọ̀tá ní àwọn ní mọ́sálásí lẹ́hùn pé eléyìí yẹ wá mọ́sálásí wa àjẹpọ̀ tà wá. Ah. wàá nà ìmọ̀sáájídà lílẹ̀ gbogbo mọ́sálásí tọ́lọ́ ni gbogbo mọ́sálásí tọ́lọ́ ni kí láwọn fẹ́ máa bára wọn sọ̀tá sí. wọ́n tún bára wọn jà nípò wípé ẹni tí ò bá ti ka àfa àtàwọn kún o ọ̀tá àwọn ni ìsìláàmù tó bá ń jẹ́ pé àfa kan ló bá ní nínú òkúta bà kò dẹ́sìn gidi nù bá pé bẹ́sìn ṣe tó olùmẹ̀yọ̀ kan lọ́wọ́ à ń bẹ̀ olùmọ̀pọ̀ gbogbo wọn náà lásì lọ́yẹ ká sàǹfààní lọ́dọ̀ bákan náà àwọn mùsùlùmí sí mùsùlùmí wọ́n tún múra wọn lọ́tà nítorí èdè wọn àti ọ̀dọ́ra wọn wọ́n ní mùsùlùmí yorùbá mùsùlùmí haúsá ṣàhàwùlà wàlà kúwàtà ṣé mùsùlùmí ò ti gbá gbogbo rọ́bìsì dà mùsùlùmí jọ ń gbogbo wa kámẹ́sẹ̀ sì sọ mùsùlùmí yíbò ṣẹ̀rọ àti rẹ́díò nísìn ṣáálẹ́ nìkan àwọn fẹ́ di léèrè nípa ìdájọ́ ní Islam wọn á ní orúkọ àfààyàn òní Umar Chukwudi <laughs> ẹlòmíì ọ̀fọ̀ rẹ́díò rẹ̀ lẹ́ẹ̀kan ẹ́ Chukwu kí ni Chukwu wá nínú Islam ẹsẹ̀ bí Islam tàwọn kan ní kí èsì tàwọn kan níbi táwọn olùmọ̀ ńláńlá tí wọ́n wà ní ọmọ Ìgbò ní Nàìjíríà yìí ẹ̀ẹ́mẹ̀yẹ ọmọ yíbò ìlọ́jáde ní Islamic University ní Madina ẹ̀ẹ́mẹ̀yẹ ọmọ yíbò ìlọ́jáde ní Al-Azhar University ní Cairo ẹ̀ẹ́mẹ̀yẹ ọmọ yíbò ìlọ́jáde ní African International University ní Khartoum ní Sudan torí pé téèyàn bá rìn ìròyìn ní lajú ẹ̀yàmẹ̀yà ni wọ́n kàn máa gbé ká torí ó dúdú lásán àìmọye ọmọ Ìgbò ní bẹ́ẹ̀ ní sọ́jà Nàìjíríà tó ẹ pé kí ó ló gbé débẹ̀ tí ń bẹ ní Islamic unit táwọn náà tún pẹ́ lómi ní Islam àwọn akọ̀yìn síra wa pé kìnnì kan wá pé àlọ́ sí sọ láti ń bì kan káàkiri kó a lọ sí Abuja nìsín nígbà tá a wá parí sọ láti yẹn so ẹnìkan á dìde lọ́wọ́ ni. Eh, imam wa imam wa imam eh, Emeka Eziomo adúpẹ́ fún yín pé ẹlòmí òdìdí yóò tún sọ islam wà fún gbogbo àgbáńlá yẹn torí tó bá jẹ́ bẹ́ẹ̀ nígbà náà wọ́n tìrìtì àwa náà badly wípé ẹ̀yìn gbàǹbọ̀lẹ̀ ẹgbà wọ Islam tá ń pè yín sí tí wọ́n sọ pé ti tìyín ni hmm, àwa sọ̀rọ̀ àwa dọ̀tà nítorí ẹ̀yà torí ẹ̀yà wọ́n di ẹlẹ́yàmẹ̀yà àtúní wò pé mùsùlùmí lè léyìí àwa dọ̀tà ara wa. ẹ̀wù crisis tó ń ṣẹlẹ̀ yẹn láwọn àgbà ibi títí ń ṣẹlẹ̀ yẹn ìgbà míì àwọn ẹni tí ń pààyàn wọ́n mọ̀ ọ́n mùsùlùmí o wọ́n sì tún á bọ́ pé tọ̀ sórí tí wàhálà bá fi lè ṣẹlẹ̀ tó bá dàdúgbò yìí ẹ̀yin ọ̀bẹ náà àkókò ẹ̀ ń tà àkókò pa o. a àwọn tá a tó jẹ́ mùsùlùmí ọ̀ ìsìláàmù ti yín kì í máa ṣe rú èyí tí ọmọ lè dáàbò bò yín la hawla wala quwwata illa ara wa lórí ẹ̀yà ẹ̀yà tí àmẹ́ nìkan tí ó wà lẹ́nu ẹjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ torí ẹ̀yà rẹ̀ ẹ̀yà bastard kò sí. àlẹ́ yìí àtànà ni ti jáde gan ọwọ́ pọ̀ ọjọ́ mọ ẹ̀yà ń kò lè gbé ọwọ́ àlùjẹ́nà pọ̀ ọjọ́ lárúbáwá kátó apá àwọn ẹ̀yà ni tẹ́pẹ́yìn lẹ́yìn ni wọ́n tún wà. àlẹ́ nìkan níbi tẹ́ yà mọ̀ dé tí wọ́n dọ̀tá ara wọn nígbà tí wọ́n ń ṣe crisis ìlú kan bẹ̀ wọ́n sì mọ̀ aláàfáà màálímù tó ń kọ́ àwọn ọmọ ilé tó náà ti rí pé kíláàsì ti dé àdúgbò àwọn inú ilé kí ó títí máa ń kọ́ àwọn ọmọ náà lọ́wọ́ wọ́n sì ní mẹ́tíláṣí ń bẹ̀ ó sì yan náfìlà nígbà táwọn atiláwì tí wọ́n ya wọbẹ̀ wọ́n ní tọ́ ètò kíkàn láàyè rẹ̀ nù parí rẹ̀ ọ̀pọ̀ náà ọ̀wọ́ pé àwọn ẹ̀sìn kankan náà kò ní dáa fẹ́ yàmẹ̀yà kò ní dáa fún un. nítorí pé àkóbá tó ṣe sáwọn èèyàn ti pọ̀ jù ìfàsẹ́yìn tó mú bá wọn ó ti kan tọ́ka sí tẹ́yàmẹ̀yà lẹ́gbẹ̀ẹ́ àìmọye ìparun ìpalára tó kó islam wa pawapọ̀ mọ́ ẹ̀yà la wa ń bàbàrà ẹ̀yà la ń kálukú yọ ẹ̀ya ẹ̀yà tiẹ̀ náà ni tó èmi ò sì ní dé ẹ̀yà tiẹ̀ nítorí kó o lè bá àgbà tèmi ìwọ náà ò ní dé ẹ̀yà tèmi torí kémi náà ò lè tiẹ̀ tó kan ò sì sì kan ọlọ́run o tó fi hàn mí pé ẹ̀yà tiẹ̀ dáa tó tèmi a ó sì kémi náà ó sì tó fi hàn pé tó Islam islam islam tó mú kánàbí sallallahu alaihi wasallam kọ́ fa bilal mara tuntun pé yẹn dúdú ni tó mú kọ́ fa salman farisi mara tuntun pé kìsì lárúbáwá suhaibu rumi tuntun pé òyìnbó ni wọn ò sì gbọ́dọ̀ ẹnìkan ò gbọ́dọ̀ fi ẹ̀yà mẹ̀yà bá wọn ṣe kọ́mọ́kàbù ọ̀kanu abilal lẹ́nìkan bú ó wà ọmọ ọmọ ìyá dúdú òkè lọ́mọ ìyá dúdú náà bá ti jẹ́ ebi dúdú lọ́rùn ló ná wọn bù tó ẹni tó bù wọn ni kó fẹ̀kẹ́ lélẹ̀ kí wọ́n tẹ̀ ẹ̀kẹ́ rẹ̀ mọ́lẹ̀ ẹni tó múrò òun fi kẹjà ìlúyà ìṣe ayé ojú dúdú ń bẹ lára rẹ̀ fẹ̀kẹ́ lélẹ̀ wọ́n tẹ̀ wọn gbá rọ́bìṣì láàyè màtá ìmọ̀kan wá dé àwa dọ̀tà ara wa dọ̀tà ara wa tó bá ti rí pẹ́ẹ́nìkan iṣẹ́ ìyá wa tábàjọ́ rẹ́rìn tó bá ti pẹ́yìn dáa lábà máa sọ̀rọ̀ rẹ̀ láì dá nígbà tó ju wa ń jọ ń wora wọn a máa sọ̀rọ̀ yà ah, á kíní kan á ah, kíní kan nù wọ́n ti pè sọ́ọ́lì adérẹ̀ nínú tí wọ́n ti pẹ̀yìn dàbá ìlànà bá ga kíni tọ́ḿbòdà náà wà ní bàbàrà yẹn pé tọ́ḿbòdà yẹn pé ọmọ yorùbá náà wà ní bàbàrà tí wọ́n jẹ́ kó haúsá náà ní pé àrùkọ rẹ̀ haruna jibirin bó bá ti pẹ̀yìn dà náà bá gbé kíni ìjọba haúsá náà wà ní kíní kan.

àmọ́ ńgbà tí èsì ẹ̀sìn ẹ̀yàmẹ̀yà ẹ wo bí tó dé kọ́dà bí tó lérò ọkọjá rẹ̀ kìí ṣẹ̀sìn ẹ̀yàmẹ̀yà ẹ̀sìn gbogbo àgbà ńlá yìí sòǹgbà táwọn èèyàn ti wá ka ẹ̀yà fún àdọ̀tá apín yẹlẹyẹlẹ afọ́nká yẹlẹyẹlẹ láàrin mọ́sálásí àwọn Yorùbá mọ́sálásí àwọn Haúsá yíbò náà ṣe ní dátì ẹlẹ́ àwọn gara àwọn náà dá tiwọn lẹ̀ àwọn tv àwọn náà dá tiwọn lẹ̀ àwọn bírọ̀m àwọn náà dá tiwọn lẹ̀ so mọ́sálásí ọ̀wà pọ̀ bẹ́ẹ̀ yà ti pọ̀ àpín yẹlẹyẹlẹ ẹtún àwọ̀ àtúpín yẹlẹyẹlẹ jama jama jama jama jama wọ́n tún dọ̀tí ara wọn. gbogbo wọn ìsìláàmù yìí náà ni wọ́n láwọn ń ṣe ká àmọ́ jama jama jama jama jama jama láti kíníkà dín kíníkà ansọ́rù dín kíníkà nọ́ọ̀rù dín misbahu dín akhbaru diin titiyanu diin gbogbo ẹ diin diin diin diin diin ṣùgbọ́n wọn ò lè jọ ṣe kí ló dé tí wọn ò lè jọ ṣe ẹ sọ pé diin iná gbogbo ẹ ẹni tí wọn máa sọ pé ah no owó òsínú jẹmọ ẹgbẹ wa o ẹni tí kálukọ lẹ mára lé ẹni tí wọn bá ti ra mọ́tò yọ lẹ mọ èmi ọmọ yín lẹ sọ pé wọn máa ṣe bẹ́ẹ̀ ẹ wọ́n lẹ́ mẹ́nu ọ̀nà ilé wọn pé inú ń dùn ó láti jẹ́ mẹ́mbà Nawaruddi inú ń dùn láti jẹ́ mẹ́mbà ẹ dákun sínú yín ń dùn láti jẹ́ mùsùlùmí ni àbí inú yín ń dùn láti jẹ́ ọmọ jama kan náà tí jama ni ó gbé wa àbí dandan ní àbí Islam wàláì mùsùlùmí láti pọ̀ láyé ìtọ́ba tún ní mọ́tò wọn tún lẹ́ máa kò lè ní nọ́sát sàmìlì yẹn nípa àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn ní nọ́sát ló fi famililáìzì ẹ̀ torí tọ́lọ́ àwọn kan náà fi ẹ̀ ṣẹbi ti yín nu àwa kún wọn kọrí sàmìlì kọ́dà àwọn ọkọ̀ tuntun tún ti jáde báyìí <laughs> oríṣiríṣi kọ́dà omi èèyàn fara balẹ̀ ká ni kí ẹ tó máa bi tí ń lọ. ní ẹsẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ni kálukú èèyàn lè máa gbádùgbò yìí nìsín kí wọ́n pèpè fún sọ́láàtì kò ní dúró ṣe sọ́láàtì nìyí kí a máa sáré rí ẹrí ẹni ó lè jó lómi ibẹ̀ ni mẹ́sàlásì jama wọn wà kàábà àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n ti ṣe tọ̀wáfù tí ó bá kò ní ṣe sọ́láàtì akún yẹlẹyẹlẹ àbá akún yẹlẹyẹlẹ jama rọ jama tí o nítumà tó o náà o tún apín àwọn èèyàn wọn dọ̀tà kálukú àmà wúra àwọn pétọ ẹ ìyẹn ọ̀dà bíi tiwa ah, jama wa kárí láì èsì pé ìsìláàmù kárí láì ẹ wò fìtínà nítorí tọlọ ìfẹ́ ẹnu lábẹ́ rẹ̀ náà lábẹ́ ìfẹ́ ẹnu yìí àwọn kan wọn làwọn tọ̀rí kọ́ làwọn ṣe ń tà wọn tìjàníyà kò sì ń tọ́kàn pẹ̀lú kàdìríyà ẹ wò parí gbogbo kọ méjèèjì o sọ pé yá yá náà ní méjèèjì wọn sì ní kò sí tọ́kàn àwọn pẹ̀lú ara nàkùsàbàndíyà ẹ̀wọ̀n àwọn náà yá wọn tún ní kò sí tọ́kàn àwọn pẹ̀lú àwọn yòókù bèrè làwíyà àwọn náà tún ní ọ̀nà tàwọn tún bí ọba yàtọ̀ àbùrọ̀májú kọ́ tọ̀tọ̀ ṣáàdìlíyà àwọn náà ọ̀nà tí wọ́n gbà tún tọ̀tọ̀ torí tọ́lọ̀ lábẹ́ àbùradà ìsìláàmù yìí kan náà àwọn ẹgbẹ́ ṣe ń ṣe tọ̀rí kọ̀ tí èsì súnà ànábì sallallahu alaihi wasallam oníkálukú wọn ò tún gba ti ẹnìkejì àwọn kan wọn lè ní àwọn ni wọn ń ṣe lílfàtì àwọn ń ta àwọn àwọn ẹsẹ̀ lílfàtì tó ń jí iná làwọn ń ṣe lóríṣiríṣi àwọn kan àwọn ń ṣe bàǹdírì àwọn kan àyà làwọn ń gbá ìlà ìlà ìlà <laughs> torí tọ́lọ̀ àti ìgbà àyà bẹ́ẹ̀ lásìkò ọ̀gìnìjì burúkú yìí àyà ń ta kálukú. ní kálukú ọmọ wa wò pé irú islam wo ni nítorí tọlọ ṣé islam kan tọlọ sì fi rán nàbì muhammed sallallahu alayhi wa sallam náà làwa sọ di báyìí. wàláyé tí sọláàtì bá báyàn ní mọ́ṣáláṣí mi a ò ní hesitate láti jáde n lè ṣe sọláàtì ẹ wàláyé wọ́n sì kọ́ ọmọ tán nílùú kan nígbà tó ń ṣe kọ́ ọmọ tán wọ́n á retí kí ìmáàmù òde ìmáàmù àdé bó ṣe dé ó ní wọn ti sèkọ́nà ti sèkọ́nà wọn wá bẹ̀rẹ̀ zikiri wọn bẹ̀rẹ̀ zikiri kitikiti tó <coughs> kíkín nílé yìí <coughs> wọn ní wọn gbé ara gbóná láti sèkọ afẹ́ jẹ̀tẹ̀. wàláhi wàláhi tí èèyàn bá ń mọ̀ nípa Islam èèyàn sì máa san ẹ̀jẹ̀ ẹ wo bí táyì màkà gbá àwọn èèyàn dé á sì máa wò pé ẹni tí ọba bá wa ṣe àwọn eléyìí ti sì nà ewu á ṣe pín àwa sọra wa dọ̀tá ara wa lórí àìmọ̀ kan àwọn kan àwọn kọ́mọ ṣíà àwọn tí wọn ìbáda tí wọn nìkan máa làánà àwọn sàbẹ̀ ànàlì torí tọ́lọ̀ àwọn ẹni tó jìyà fẹ́sìn Islam àwọn tó ṣagbátẹrù gbígbé káyé. tọ́lọ̀ ń bá ràn ọ́ lọ́wọ́ tí hajj àbẹ́ni tó ti lọ yọ mọ̀ wíkí wàláhì àwọn sàábé níta lẹ́tọ̀ọ́ sí lọ́dọ̀ ọ̀wọ̀ ju ká máa lọ fún wa lọ bọ́lá bá kọ́ yọnu sí wọn àwọn jìyà wàláhì tọlọ àwọn jìyà nítorí islam tonti bí ṣe pọ̀ tó ní o ò ní ìdí láti pé kẹ́nìkan máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ kó o tó gbà pé àwọn sàbẹ̀ jìyà torí Islam wò bóòrùn ṣe mú kankan inú ọ̀rùn burúkú yìí ni wọ́n ń gbé kò sí fáànù kò sí air condition fáwọn ẹrú ọlọ́run báyìí ṣe gbé ẹ̀sìn Islam nù wo ìrìn tẹ́rìn tẹ́ bá ń bọ̀ láti Mọ́kà wá sí Mẹ́dínà dákun máa wọ̀ tún máa wọ̀ sí i bọ́ yóò rí koríko ẹyọ kan títí tẹ̀sí wọ Madina anabi sallallahu alaihi wa sallam èèpẹ̀ sahara ni àtàwọn òkúta tí ooru oorun burúkú tí wọ́n máa mú wàlá ìgbẹ́ tán yá kọ̀ǹdíṣánù mọ́tò tẹ̀ wá ọmọ pé oorun mú àwọn wàá ní mọ́tò wọn ní kẹ̀kẹ́ ẹni tó dáa jù nù wọn lẹni tó ní ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́sìn tí wọ́n fi rìn majority àwọn tẹ́ gbọ́ pé wọ́n lọ jagun yìí wàláhì ẹsẹ̀ wọn ṣe rìn tóra àwọn olùmọ́ni ìrìn ràkúnmí déédéé ìrìn ẹsẹ̀ lọ́jọ́ ní ìsìdáwọ́ aṣọ ti ràkúnmí rìn lọ sí Ìbàdàn ẹ nídìí láti sọ wípé ẹ̀yin tẹ́ gun ràkúnmí ẹ má sáré o ẹ nídìí bí ràkúnmí ṣe ń gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà ní gbígbẹ́sẹ̀ tiwa náà kò lè ní í lára majority àwọn tí wọ́n jáde tí wọ́n lọ sí jihad yẹn tẹ́sí islam fi tàkà bó ti tàkà wàláyé ẹsẹ̀ wọn fi hàn ẹni tó sì pọ̀ jù nínú wọn wọn ò ní bàtà tí èèyàn wọ̀ sẹ́sẹ̀. tí bá ti sọ nípa sàbí tó níwà ní nítorí láti nà sáàlì máa fa sọ ẹyọkan sí sọláàdì ànábì nírú béèrè kí béèrè wo nu ebe ẹni tó pọ̀ jù nínú yín nínú ìgbésí ayé wọn ò ní ju aṣọ kan náà lọ tẹ́lẹ̀. subhanallah láyé wọn wọn ò ní ju aṣọ kan lọ. pẹ̀lú aṣọ kan ni wọ́n sì gbé islam dé gbogbo ibi tá a gbé dé débi pé Uqba ibn Nafi' radiyallahu anhu ní ọdún ọgọ́ta lẹ́yìn hijra anabi sallallahu alayhi wa sallam ó gbé islam òun ló gbé dé gbogbo ibi tá à pè ní north africa lónìí gbogbo àwọn kọ́ńtìrì ń pè ní kọ́ńtìrì yẹn bí kọ̀ọ̀kan islam láti odidi láti odidi Madina Islam ti wà ní Egypt sàbí kan ti gbé wa Okuba wa bẹ̀rẹ̀ láti Libya Tunisia Algeria títí tó fi dé Morocco nígbà tó wá dé Morocco tó wá dé ti Atlantic Ocean tó wá sọ pé wọ́n lọ́n ibi tá a rò pé lè sí ni bàtà pé rí mi. àròpé ilẹ̀ ti tán wàláì wọlọ tó bá ti pa abá mọ̀ pé ilẹ̀ tún sẹ́kù lẹ́yìn omi òkun láyì táwọn èèyàn tún gbé wàláì àwọnú òkun yìí láti lọ bá wọn. táwọn ànábì ànábì náà wọn o ẹ wọn o ẹ wọn o yóò wẹ̀ aṣíwájú ti síwájú náà o àwọn lára wájú o ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé wọn ni kẹ́ ẹ múra o àmọ́ àwọn wọn tayọ ẹni tẹ́ lè bú tẹ́yìn yóò ní ká o ahọ́n yín ọ̀rọ̀ o torí pé tẹ́ ẹ bá ń náró àpáta Uhud bàbá ti lọ àjèrè bàbá sì lọ béèrè àpáta Uhud ètò àṣọ lánàá bẹ́ẹ̀ wọn ti jagun ó rí bó ti pọ̀ tó ànábìyí tó bá ń náró àpáta Uhud tó rò ń odi nílùú Madina lágbọn àríwá northern Madina àpáta yẹn lọ́jọ́ di fún lùmẹ̀ níbi tó pọ̀ dé ànábi ní tí wọ́n bá ń náró àpáta Uhud lówó gold tó ń fi wá ti súnmọ́ lọ kò lè gba ládàá tí sàbẹ bá fi múdù kan ṣe sàrà kódà kò lè gba ládàá tí sàbẹ bá fi dajì múdù ṣe sàrà kí wọ́n á ní kí ni bàbá rà sọ ànábi bú wọn. àwọn ṣíà àwọn sàbí wọn bú jojúmọ́ o àwọn sàbí làwọn ńlá náà jojúmọ́ o irú wọn làwọn Iran irú wọn náà sì ni ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ Iraq àwọn alùsùnà pọ̀ ní Iraq o inú dáadáa Saddam Hussein sẹ́rí èèyàn kan é burú tán kọ́mọ ní dáadáa èèyàn kan é sì dáa tán kọ́mọ kù síbi Hussein. nínú dáadáa rẹ̀ alùsùnà lò tí sọdáàmù sẹ fi ṣe ìjọba tó ṣeun ládùúgbò ọdún tó fi ṣèjọba èèyàn ò lè gbà pé ṣíà kan wà ní Iraq èèyàn ò lè gbà pé ṣíà kan ọ wà ní Iraq tó lẹ́ni tó máa bí dáa kó ṣèṣe pé ṣíà lò àbí kó wẹ̀wù pé ṣíà lò wọ́n bá ra mú yọ gbà kí ni ìjọba rẹ̀ wó sí ni lọ́wọ́ á hàn pé àṣẹ majority ọmọ Iraq gan ṣíà ni wọn ẹ̀rí tí wọ́n máa túyáyá túyáyá in millions lọ sáwọn sàárè táwọn ẹni tí wọ́n gbà pé àwọn lè má mọ àwọn ni wọ́n máa wá láti Iran àwọn ti Iraq náà millions wọ́n làwọn ṣe hajj àwọn òtún máa fi dáńtẹ́ ṣe hajj tó kọjá Mẹ́kà so àwọn ṣíà ni àwọn náà pé alukur'an yóò pé náà ṣíà yẹn akhzahumullah. torí ìdí eléyìí ẹ tún rí àwọn kan tó nù mélòó la fẹ́ kà nínú bí ìjọsìn pín yẹlẹyẹlẹ torí ìdí eléyìí eléyìí ń bẹ nú àdánwò eléyìí tọ́lọ́ ń gbé po àlòmá yìí ọwọ́ nínú sallallahu alaihi wa eléyìí tí Muslim gbé jáde láti ọ̀dọ̀ sàbẹ̀ tí ń jẹ́ wọ́n lánàá bí inna الله zawaliyal ard ọlọ́run ọba ká ilẹ̀kùn fún mi ànábì ni ọlọ́run ká ilẹ̀kùn fún fara'aytu mashariqaha wa magharibaha mo wá rí àwọn ibùlà oòrùn ìyẹn ni gbogbo àyè tí ń bẹ ní ibùlà oòrùn àtàwọn àyè tí ń bẹ ní ibùwọ̀ rẹ̀. ẹ ṣàkíyèsí o ànábì ó pé mo tún wá rí àríwá àti gúúsù àbí àríwá àti gúúsù ànábì ó bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wa wọ́n ní kẹ́ ẹ wò wò níbo lẹ rò islam pọ̀ sí jù níbo làwa ni. nínú south north east and west nbolawa sí Mẹ́kà west anabi sallallahu alaihi wasallam sọ pé gbàtọ́nà kálẹ̀ kò fò òun rí east and west gbogbo àyè tó wà ní agbọn méjèèjì kò sì sọ pé òun rí north and south. tó bá wo nọ́ọ̀tì south lágbọ̀nlé ayé àwọn olùmọ̀wá sọ pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yìí ó fi hàn níbo ni àwọn mùsùlùmí pọ̀ sí jù láyé níbo làwọn mùsùlùmí pọ̀ sí jù láyé ẹ sì rí i pé ibi tá a pọ̀ sí jù láyé náà láàrin east and west ni bẹ̀rẹ̀ láti Indonesia títí tẹ́sídẹ̀ Cape Verde ní Áfíríkà ń bì ibi tí mùsùlùmí pọ̀ jù sí láyé ni tí bá lọ sí north and south èèyàn díẹ̀ díẹ̀ ni mùsùlùmí tó hàn north and south ilé ayé àwọn mùsùlùmí tó hàn bẹ̀ kéré gan ẹ north ibẹ̀ lẹ́rìí Russia ibẹ̀ lẹ́rìí America Canada mùsùlùmí èlò náà bẹ̀ wọ́n kiri gbogbo mùsùlùmí tó wà bẹ̀ majority wọn wọ́n lọ bẹ̀ ni. wò southern part of the world mélòó mùsùlùmí mélòó mùsùlùmí tó wà táwọn southern part tìbá wo Africa yìí lásán South Africa mùsùlùmí èlò náà bẹ̀ tìbá wo àwọn àwọn island tó wà ní southern part of àwọn American continent mélòó mùsùlùmí tó wà bẹ̀. Australia mélòó mùsùlùmí tó so eléyìí wọn ní ó ṣàfihàn níbo ni àwọn mùsùlùmí pọ̀ sí jù níbo wọn east and west. wa inna ummati sayabulugu mulkuha ma zuwiyeli minha àti pé dájúdájú eléyìí jẹ́ àmì kan náà àmì jíjẹ́ ìjọba àwọn àlòmà mi mo mo dájúdájú ìjọba àwọn àlòmà mi yóò dé gbogbo bí tọ́lọ́wọ́n bá kákò fún mi nínú rẹ̀ ó sì ti débẹ̀ alhamdulillah ìjọba àlòmà mi yóò dé gbogbo bí tọ́lọ́wọ́n bá kákò fún mi nínú rẹ̀ wà ọ̀rọ̀ kéyìtò kẹ́ńzẹ́yì al-ahmar wal-abyad ọlọ́wọ́n bá sì fún mi ní pẹpẹ ọ̀rọ̀ méjì pupa àti dúdú ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ nípa kí ni tafsiri rẹ̀ wọ́n bẹ ní ẹni tó pé al-ahmar gold lọ́pọ̀lọpọ̀ ló mùsùlùmí gold wà mbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpáta táàrí láwọn ilẹ̀ lárúbáwá gold ń bẹ nù wọn. al-aswad wọ́n ní dúdú wọ́n lé lẹ́yìn ẹni epo epo rọ̀bì eléyìí bẹ́ẹ̀ nu tafsir táwọn olùmọ̀ fún ẹ rí i pé lónìí àwọn ìlú mùsùlùmí wọ́n fẹ́ẹ́ jẹ́ pé àwọn ni wọ́n lé epo tọ́pọ̀ jù láyé àmọ́ pé Saudi Arabia òun ló lé epo tọ́pọ̀ jù láyé tí wọn ò tí ì lò onísìn yọ epo tọ́pọ̀ jù láyé tí wọ́n lò torí pé wọ́n á máa yọ tó mílíọ̀nù méjìlá àgbá lójúmọ́ kan àwọn yọ mílíọ̀nù méjì ariwo pọ̀ bí wọ́n bá ra fi kún wọn láwọn nẹ́jà delta òṣòro bí wọ́n bá ń ṣòro àjẹpẹ́ mílíọ̀nù méjì àwọn kan sì ń yọ mílíọ̀nù méjìlá lójúmọ́ wọn ò mọ̀ pé àwọn yọ nǹkan kan sì ní tí bá ń yọ lọ bẹ́ẹ̀ epo tiwọn lọ́pọ̀ jù lábẹ́ ẹlẹ̀ ní gbogbo gbogbo àgbáńlá yìí. so bẹ́ẹ̀ náà ni Iraq tẹ́rì yẹn òun ló ṣe pò kejì ní epo tí ń bẹ lábẹ́ ilẹ̀ tiwọn náà walhamdulillah wa inni sa'altu rabbi li ummati anabi wa ni mo ṣe àwọn àdúrà yìí fún jọ alla yuhlikaha bisinatin amatin pé kọ́lọ́ wọn pa wọn rún o kọ́lọ́ wọn pa ìjọ wọn rún pẹ̀lú ọ̀dá eléyìí tí ó kárí ayé kọ́lọ́ ọmú fi ìyàn kọ́mọ́ fi bá wa jà kọ́mọ́ jẹ́ kí ìyàn ó jẹ́ pé ní ọlọ́run bó fi kó wa kúrò lókè pẹ̀ àdúrà alákọ̀ọ́kọ́ nù. àdúrà ẹlẹ́ẹ̀kejì Allah yusallitu alayhim aduwan min siwa anfusihim fayastabiha baydatahum. mo sì tún bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́ wọn má jẹ ọ̀tá sí wa látòde tí ó wàá pa wá tọmọtọmọ tí ó pa wá rùn wa inna rabbi qaal olùwẹ̀lẹ́dàá ni wàá sọ pé ya muhammad ìrẹ muhammad inni qadaytu qada'a inni idha qadaytu qada'a dájúdájú tẹ́mi bá ti lè dá ẹjọ́ kan fa innahu la yurad ẹnìkan ò lè ẹnìkan lè yí padà ẹnìkan lè yí padà wa inni qad a'taytuka li ummatika mo ti gbà mo gbà àdúrà rẹ lórí ìjọ rẹ. Ala uhlikahum bisana bẹ́ẹ̀ ní fi ọ̀dà ní fi pa wọn ọ̀dà kan ò ní ṣẹlẹ̀ ìyàn kan ò ní mú kọ́ wá bí kárí ayé kọ́jọ́ pé ní ọ̀pọ̀ àwọn mùsùlùmí ọ̀hún kò sí. ìyàn ọba àmù ọ̀dà ọba àdà ìyẹn tí ó kù ní òkù àmọ́ pé gbogbo owó kù àní kú tán ọlọ́run ti gbàdúrà yìí. wa alla usallita mo sì tún gbàdúrà rẹ ńgbà tó ní kí n má de ọ̀tá sí wọn látòde tí ọ̀wọ́ apá wọn láparun mo gbàdúrà yẹn mo sì gbà á ọ̀tá kan sí tí ọ̀wọ́ alátòde tí ó fa ìparun fún ìgbà anábì sallallahu alaihi wasallam. walaw ijtama alaihim man bi aqtariha kódà tí gbogbo ẹtí ń bẹ lórí ikú mẹ́rẹ̀ẹ́ nílé ayé bá péjọ láwọn mùsùlùmí lórí wọn bí wọn dáa tí wọ́n pa wọn. wọ́n pè tí wọ́n pa ni àwọn mùsùlùmí ó tún ṣẹ́kù torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo wọn bọ́ǹbù lu mùsùlùmí kan wọn ṣe kí kọ́dà bọ́ jẹ́ pé gbogbo àwọn bọ́ǹbù òbí àwọn dà ò lè pa wá run tán ọlọ́run ti ṣàdéhùn rẹ̀ ọlọ́run ti gbàdúrà yẹn kì í ṣàdúrà tuntun ọlọ́run ti gbà á torí ẹ̀ nísìnyí tí wọ́n máa ń bá lu mùsùlùmí kan jà tó ń pa àwọn èèyàn ẹlòmíràn máa wá pé ha wọ́n lọ́n òun sì jọ́ lọ́n láyè rẹ̀ ẹ̀ wọ́n á wọ àwọn ọ̀tá yìí rán ọlọ́run bá wa bá ṣe òní máa ṣe àmọ́ ti gbàdúrà pé ẹnìkan ò sí tó lè pa àrùn ẹni tí ó kù ni ó kù ẹni tí ó kù ó kù ẹ̀hìn wọn bá ń ṣe nǹkan ṣe olóró tó tún burú jù bá ń lọ wọn ò pa gbogbo àrùn àdúrà yìí ti gbà tọ́ ọlọ́run á ọ̀tá láti ta kò lè rí yín parun حتى يكون بعضهم يهلك بعضا ويسبي بعضهم بعضا títí tí ó fi jẹ́ pé apá wa ni wọ́n máa ṣe kú papá kan apá kan nù wa ni wọ́n máa má apá kan lẹ́rú ètí mùsùlùmí ni ọmọ mú mùsùlùmí ọmọ ya rẹ̀ lẹ́rú kọlọ sànù wa eléyìí túmọ̀ sí pé ọ̀tá látòde kọ̀kọ́ wa lómi inú èyí tí ń bá yàn lẹ́rù náà ni mùsùlùmí sí mùsùlùmí kọlọ sànù wa ẹ sì rí gbogbo àpèjúwe tá a mú wa ní ìran para àwọn ìlera àwọn ibi mùsùlùmí náà nípa mùsùlùmí nípa mùsùlùmí torí pọ́tẹ́sì Islam. wọn ilé ṣe kọkọ kọ̀ọ̀kan má mùsùlùmí tí ò bá ti jẹ́ pa mùsùlùmí gan bá kọ̀yìn síra bá ti kọ̀yìn síra yín àyè ti sílẹ̀ eléyìí o eléyìí ọ̀rọ̀ àtúmọ̀ sí kékeré àwọn àgbà tí ọ̀rọ̀ ti sẹlẹ̀ pé bẹ́ẹ̀ náà ni ó rí àjọ bẹ̀rẹ̀ ká máa para wa ká máa kò túmọ̀ sí pé wọ́n ń pè yàn lọ síbi kéèyàn ọjọ́ kan náà jó kópa ń bẹ̀. tò wọ́n ń sọ fún wa ká lè bá a sọ́ra fún ni káwọn má bàa sórí ibú pẹ̀lú ẹni tí ó sórí ibú. torí ẹ̀ mùsùlùmí èèwọ̀ ni ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ lórí rẹ̀ èèwọ̀ ni dúkìá rẹ̀ jẹ́ lórí rẹ̀ èèwọ̀ sì ni iyì rẹ̀ jẹ́ lórí rẹ̀ ọ̀ gbọ́dọ̀ bá iyì rẹ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ jẹ dúkìá rẹ̀ ambọ̀sibọ̀sì kọ́ tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ìtẹ̀jẹ̀ sílẹ̀ kọ̀ọ̀sẹ̀ dìgbà tá a bá pààyàn wọ́n máa ń tẹ̀jẹ̀ sílẹ̀ látàrí pa sèyàn léṣe ọwọ́ kó ń haram ọkàn lágbo ẹ̀jẹ̀ sẹ́yọ̀ ọmọ rẹ̀ haram gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra bó ló ṣe sọ fọlọ́njọ́ gbẹ̀ndàrú kìíyà wọ́n lọ méje jáde lára gbogbo eléyìí agbọ́dọ̀ pé gbogbo owó múra ká máa para wa pé kí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ó wà nínú hadith láti ọ̀dọ̀ ibn umar radiyallahu anhu qaal lam yakun rasulillah sallallahu alayhi wa sallam yada haula ilkalimat xiina yamsi wa xiina yasbax ní àdáda máa kẹ́sì tí náà ṣẹlẹ̀ mùsùlùmí àmàṣe kú para wọn mùsùlùmí àjẹ́ wàhálà fúnra wọn. kì í ṣe pọ́tò òde nígbà wà lẹ́rù ànábì máa ṣàdúrà yìí láti mọ̀ kọ́ lọ́wọ́ là ànábì àmọ́ ń kọ́ àwa lẹ́kọ̀ọ́ ni àdúrà yìí ó yẹ kí gbogbo wa máa ṣe lójoojúmọ́ ó sì wà nínú hifnul muslim ìtà àtúmọ̀ sí yorùbá yẹn ó yẹ kí èèyàn ha sórí tí èèyàn sì lè ha sórí máa kà ń bẹ̀ ànábì ò lè má ṣe àdúrà yìí lálẹ́ àti ọmọ ẹ̀ náà àdúrà táwọn ti máa ń ṣe tó bá fẹ́ sùn tó sì lẹ́nu àdúrà tí máa ń ṣe tó bá jù sáyé wípé allahumma inni as'aluka al-'afiyata fi dunya wal-akhirah allahumma inni as'aluka al-'afwa wal-'afiyata fi dini wa dunyai wa ahli wa mali allahumma istur 'awrati. وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي النبي صلى الله عليه وسلم أما سيدعي ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ lọ́n mọ̀ ń àlàáfíà yẹn ọkọjá àgbádùn ò péde yorùbá o pé lágbájá gbádùn sálàáfíà la kìí sàlàáfíà lásán yẹn àlàáfíà ń bè ní pé àmójúkúrò kọ làmì kọ sọmi ní gbogbo ewu gbogbo aburú kọ lọ ń àti àlàáfíà lọ́rùn mi láyé mi nínú ẹbí mi nínú dúkìá mi ìwọ Ọlọ́run bó ìhòhò mi fún mi má jẹ́ ó hàn sára yìí fi mí lọ́kàn balẹ̀ má gbé mi lọ́kàn gbóná ṣọ́ mi níwájú ṣọ́ mi lẹ́yìn ṣọ́ mi lápò ọ̀tún mi ṣọ́ mi lápò òsì mi ìsọ rẹ kárì mi lókè mi mo ń sáàdì ìwọ níbi kí ilẹ̀ kọ yọ lọmímì so ẹ dákun bó ló tún kù sọmi lọ́tùn sọmi lósì sọmi níwájú sọmi lẹ́yìn sọmi lókè sọmi sálẹ̀ bó ló tún kù sàdúrà yìí pàtàkì ìka máa ṣe nígbà tá a lórí ìwòsàn wa tá a gbé lórí ọwọ́ wa nínú àdúrà tá a máa ṣe. Hmm? tà eléyìí ọjọba ọ̀ndọ̀rọ̀ kẹfẹ́ ní sọ̀rọ̀kọ̀ ayat ọlọ́ọ̀ni wo wa nabi sallallahu alaihi wasallam báwo la ṣe ń ṣe àlàyé àwọn àyà wa fún wa lóríṣiríṣi ọ̀nà eléyìí téèyàn gbọ́ téèyàn fi gbọ́ lọ́wọ́n bá gbọ́ la'allahum yafqahun. bóyá wọn ò tiẹ̀ tara rẹ̀ wọn dẹni tó ní àgbọ́yé ntọ́lọ́wọ́n bá ń bá wọn sọ wọn wà á hùwà tí wọn tọ́ka sí pé fi ṣe wà o. eléyìí ó jẹ ọ̀kan nínú àwọn àyà eléyìí tí ọlọ́run wa tó fi ń pàkíyèsí wa wípé kò sí tí ò lè o ẹ̀ ń ń tọrọ pé kò síbi tọ́nà ọba ò lè gbà fìyà jẹ yín ó lè dá gbòkè ó lè dá gbalẹ̀ ó sì lè mú kọ́ wá bá yín wájú àbí kọ́ wá bá yín lẹ́yìn ṣùgbọ́n nǹkan kan tẹ́ni tí ń tọrọ pé kí yòó dé òfurá ni pé òun kọ́ ni ó lè sẹ́kù dúró ṣàlàyé bó ṣe rí má wọ́n kàn ṣe kí yòó dé kí yòó dé kí yòó dé tí yàrá dé ń ni wọ́n wà ń bo lọ́wọ́ síbí wo ti parun wo ò ní lè dúró ṣàlàyé náà. sòṣùgbọ́n làwọn máa fún ọrùn ìyá ń bẹ o lọ́dọ̀ ọlọ kò ṣẹ̀ṣẹ̀ nídìí raw material kó tó di pé wọ́n sọ̀yà ìkàlẹ̀ ẹ̀rọ ọlọ́pàá tó ní kọ́ máa kọ́ máa dẹ́kun àwọn ẹni tí ń ṣe ìwọ́de kí kálukú lè bá fọwọ́ ọmọ rẹ̀ bá sọ pé wọ́n sì lè sọ wípé àwọn tíágà táwọn ń lò kò tó nǹkan wọ́n tẹ̀sẹ̀ sọ̀pláì àwọn ọlọ́run bò bùkátà ró màtẹ́rì kankan kó tó sọ̀yà kalẹ̀ èyí tí máa ń fẹ́ náà tó bá fẹ́ kí àwọn òtútù yóò tutù tó bá fẹ́ kó gbóná yóò gbóná tó bá fẹ́ kó wá bí ọ̀wàrà òjò yóò wà tó bá sì fẹ́ kó wá díẹ̀ díẹ̀ yóò wá díẹ̀ díẹ̀ torí ẹ ẹni tó rí rẹ pé kàn ó sí tí ọmọ sọ fọlọ́n pé à ń retí ìyá rẹ̀ ọlọ́ọ̀bání وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون ولن وكذب به قومك أو يا إلى النبي محمد صلى الله عليه وسلم wọn pe alukur'ani nírọ́ ìyà làwọn ń sẹ́ńtì wọn wọ́n ní rọ́lá alukur'ani ń pa fáwọn kìí ṣe òdodo ọlọ́run sì ní al òun gan lòdodo gbogbo òtẹ̀tẹ̀ mú wa kọjá nǹkan gbogbo àkàwé tí ń ṣe fún wa kọjá nǹkan kan ọba ìwé wo ló tún wá kù tó lè mú òdodo wá tọ̀rọ̀ Ọlọ́run ọmọ ọba jẹ́ òdodo ọ̀rọ̀ tàwa ló tún fẹ́ jẹ́ òdodo wọkẹ dábàá bí yìí ọkọ òmùkà àwọn èèyàn rẹ àwọn èèyàn rẹ tá a rán ọ sí àwọn pè ní rọ ohun tá a fi rán ọ sí wọn al-Qur'an wọhù al-haq ay nígbà tó sì jẹ́ kó ń gan-an má bàa kàn jẹ́ o má bàrà jẹ o má sì ra rẹ léṣe o nítorí pé wọ́n pè ní rọ o ẹ̀hẹ̀ nítorí pé ẹni tá a ránṣẹ́ tí ẹni tó ránṣẹ́ ọba máa sọ fún pé kó ṣe sùúrù kó má faraya jù wàhálà yóò sì ra rẹ léṣe yọ gbàrà tá débi pé yóò sì kú para rẹ ọlọ́run ọba ni kò lẹ́sùn àárín kún bí wọ́n kéé wọ́n ti jíṣẹ́ sọ fún wọn pé èmi tẹ́ ẹ rí ọlọ́run rán mi kí n lè bá a máa sọ́sẹ́ yín kò sì rán mi kí n máa sọ ǹtẹ̀ ń ṣe pé kí n sàyín lẹ́tàn lórí ẹ̀ nítorí rẹ̀ mi èmi ti wé e ntí wá sẹ́yìn rẹ̀ jáde sẹ́ni tọ́gbọ́ tí ó gbà ìyẹn náà máa retí ẹ̀. kò lẹ́sọ̀ àárẹ̀ nǹkan bí wọ́n ké èmi ṣe ẹni tá a fi sọ yín kọ́ máa sọ kí lẹ̀ ń ṣe èmi ìṣẹ̀ni tá a fi sọ yín kọ́ máa sọ yín kọ́ máa wú sẹ́yìn kó wá sàn yín lẹ́sàn-án ìjẹ́ tọ́gà wa bá jẹ́ bá wọn àwa ń kọ́ wọn àgbẹ̀dẹ tó wọn ti sọ fún yín ipò fi hàn lọ́ọ̀ni òní òní wọn a sọ yín pé àbákúdé sẹ́rí pé ẹni ìyàlẹ́ fẹ́ jẹ́ torí ọ̀rọ̀ tí mò ń ti ń bá yín sọ láti bí ọ̀sẹ̀ kan ẹ̀ ń kọ tí ọ̀gbọ̀n sí ẹ̀rú sí ẹ̀ tí wàá ti jẹ ọ̀gá wa gan ọlọ́ọ̀ni kọ́ sọ pé kí ni lọ́sọ̀ àríkún wíwọ̀ kí ọlọ́ọ̀n ẹ̀yìn ọ̀yàn mi lẹ́ni tí ọmọ sọ yín ká tí ọmọ wò kí lẹ̀ ń ṣe kó sì tún san yín lẹ́sàn-án lórí ẹ̀. in alayka illa al-balag wa kìí sì kankan láti rán wa nàbì sallallahu alaihi wasallam kó jíṣẹ́ fún wa lọ ṣùgbọ́n àwọn ọlọ́ọ̀ láti kí ni láti ṣèrò إيابه ثم إن علينا حسابه ọ̀dọ̀ àwọn kábọ̀ sí àwọn aláṣẹṣẹ sí rò fún wa èyí tí èsì tiẹ̀ má mú mẹ́sẹ̀ torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń pèèyàn sẹ́sìn ọlọ́run yìí ti máa le jù ẹsẹ̀ bí wáyé ọlọ́run fi lé lọ́pẹ̀tọ̀ kẹ́ ẹ̀ ṣẹṣẹ sí rò fún wa o kẹ́ ẹ̀ yọ ọmọ anásọ́tọ̀ nu wa o kà ọmọ àlìjáná o kò sí lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ torí ẹnìkan á fẹjọ́ sùn pé ẹ̀rí gbogbo tẹ̀ ń bá wọn sọ náà wọn tó ń takò kí wọn kẹ́ ẹ̀ ṣẹṣẹ ẹbí mi ti sọ tèmi ẹ̀hìn má jẹ́ kó tí ọ̀ ń ti kùtì torí pé àwọn abánidámọ̀ràn wọ̀nyẹn àwọn máa ń ti àwọn tí ń pè yàn sẹ́sìn ọlọ́run ti kùtì nígbà àwọn èèyàn yẹn lè bú ni wọn o èèyàn kí èèyàn ni wọn o ẹwà dúró bẹ́ẹ̀ sì ń ṣe wàhálà yẹn tẹ̀ ń pè wọn ẹ̀yin jẹjẹ́ mọ̀ pé nítorí nípa ọmọ sí náà wọ́n ti kó àgbà jùlọ bàbá alábẹ́ hmm? ìwọ náà ọ wà máa gbégbó náà ra bọ̀ wá ọ wà máa pé ẹ ọ dájú pé olórí ibú ń bẹ́nu jẹ̀mọ́ ọ̀dà rẹ̀ pé ká ìwọ gan alára ṣé wàá mọ̀ bó torí rẹ̀ títí ẹ̀ tí wàá fẹ́ yọ yẹ́rà ẹ̀ mẹ́tí wọ́n tí wọ́n ti kú tí ẹni kó ti sọ̀rọ̀ lọ́n fáwọn sì máa bẹ́ lọ́n ètò tún jáde ká tó báyàn sọ̀rọ̀ lọ́n á bẹ́ lọ́n wọn náà bí wọ́n gbọ́ kó sì yé wọn káwọn náà sáǹsà níbẹ̀ kí gbogbo ọjọ́ màná mẹ́tí wọ́n sì gbọ́ mẹ́tí wọ́n sì lò ọlọ́run bá láti fi gbogbo ẹ̀mí lọ ìwá sí pé kì wá sí kó àwọn sọ pé ah, ẹ gbogbo bá ṣe gbìyànjú tó àwọn èèyàn yìí báyìí ó dájú pé tí wọ́n fẹ́ ta ó dájú pé tí wọ́n fẹ́ a'udhu billah. tó ìwọ máa fi yé wọn wà nábì sallallahu alaihi wasallam kíkí ọlọ́run ọba ọ̀yàn mi lẹ́ni tí wọ́n máa sọ yín ká tí wọ́n máa wo sẹ́tẹ̀ ń ṣe tí wọ́n máa san yín lẹ́sàn lórí ẹ̀ Allahu rabbul alamin òní òṣèlè yìí. kò sí wá sẹ́nìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tọ́lọ́ ń fà kalẹ̀ pé kọ́ máa gbá sí òun sí kò sí ọwọ́ ntọ́lọ́ nǹkan ra àwọn ànábì ọlọ́run náà nìkan jíṣẹ́ òun tó máa ti jíṣẹ́ òun ó ti parí tòkò nídìí pé àwọn àmọ́ lọ dáná á lọ máa dènà dèrò wa àmọ́ wa bá ṣe àwọn àwọn ẹ̀tọ́ ẹni wọ̀ gbọ́n ẹ máa mú wọn ẹ máa mú wọn máa mú wọn báwo máa mú wọn báwo ọ̀wọ́ pé wọ́n ti gbọ́n kò sáwàwí fún wọn mẹ́jọ gbẹ̀ndà alkiyam kò sáwìjàre fún wọn mẹ́jọ gbẹ̀ndà alkiyam ṣe eléyìí tá a bá ti rí ṣe àní wàhálà káwọn èèyàn gbọ́rọ̀ ọlọ́run lọ́jà ṣé wọ́n lò ṣé wọn ò lò ẹ sílẹ̀ fọlọ́ ọlọ́run ọba náà ni wọ́n á sẹni tó bá lò lẹ́sàn-án rí òun náà ni ó fìyà jẹ ẹni tó kọ̀ láti lò kò sí lọ́wọ́ tiwa àwọn á gbọ́dọ̀ pa àgbàṣe ọlọ́run ọba sí. tọ́ tọ́lọ́mbà fi eléyìí fi kọ́ ànábì sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ ó ọlọ́ni li kulli naba'in mustaqar. àyà yìí kul lastu alaykum bi wakil apá kan náà olùmọ̀sọ yìí pé ọlọ́run ti parẹ́ ó ti pa ìdájọ́ tó wà nù rẹ̀ rẹ́ ṣùgbọ́n kíkì rẹ̀ sẹ́kù díjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàm ṣé ń bẹ náà alukur'an nítòsí kí wọ́n ti ṣe násìkò rẹ̀ tìláwọ́tẹ́n la hukman òfin rẹ̀ sẹ́kù ṣùgbọ́n àìkéma ohun tó ṣe pé wọ́n ṣe nọ́sùkò rẹ̀ hukman la tilawata ohun tó ṣe pé wọ́n ti pa ìdájọ́ rẹ̀ rẹ́ àmọ́ kíkì rẹ̀ ó sì ṣẹ́kù ìjọ gbẹ̀ndẹ̀ alqiyam ó sì ń bẹ́nu rẹ̀ ohun tí wọ́n ti parẹ́ hukman ọ̀n bẹ́nu rẹ̀ ohun tí wọ́n ti parẹ́ hukman wa tilawata ọ̀n bẹ́ nínú alukur'an ohun tí wọ́n ti parẹ́ ní kíkì wọ́n sì tún ti parẹ́ lófin àtòfin àti kíkì rẹ̀ wọ́n ti parẹ́. sọ eléyìí tá a bá sọ pé wọ́n ti parẹ́ kíkì rẹ̀ sì ṣẹ́kù. ẹnìkan á ní kí ni àǹfààní nǹkan tán ti pa ìdájọ́ tó wà nù rẹ̀ rẹ́ tátùmọ̀ máa wá ké àǹfààní tó wà ń bẹ̀ náà làdánwò. àdánwò sóòtù torí pé wọ́n ti gbé ìdájọ́ nù rẹ̀ kó o ní kà mọ́ ọ́ ṣe àyọkúrò rẹ̀ náà Kùránì rárá tó bá sì tún ké wàá tún gbalá dá lórí ara fi kọ̀ọ̀kan àǹfààní tó eléyìí jẹba kí ló wá parẹ́ wọn láwọn àyà kajagun kò ti parẹ́ nítorí pé ọlọ́run rán mi kí n máa sọ yín tó a rí i pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tí ò bá gbà tí bá gbà lẹ́rọ̀ kò di pé kí ni yọ gbà lélè so àwọn àyà tó tọ́ka sí kajagun wọn ló ti parọ́ àwọn eléyìí rẹ ìgbà tó lọ ni ẹ má jànù apá kan wọn ní kò sì tí ì parẹ́ apá kan ní kò tí ì parẹ́ wọ́n nítorí pé tó ń ti pé jihad sí wà àbájá kájà àwọn èèyàn lógun kò sínú kápá kíká sọ gbogbo èèyàn di mọ́mìnì kò sínú kápá wa torí di eléyìí kul lastu alaykum bi wakil èmi ẹ ṣe olùsọ́lé yín lórí àbájá yín lógun ẹni tí ọba gbẹ̀sìn Islam tí ẹ bá ní ọjọ́ bó sì jẹ́ likulli naba'in mustaqar gbogbo ìròyìn o gbogbo ìròyìn tó bá ń fún yàn o iná ní máa ní pàápàá o gbogbo ìròyìn tó bá ń fún yàn iná ní máa ní ìṣẹ̀lẹ̀ tiẹ̀ o nínú kíṣẹ̀lẹ̀ rẹ̀ ó ti ṣẹlẹ̀ àbí kíṣẹ̀lẹ̀ rẹ̀ wá ṣẹlẹ̀ yẹn ni pé gbogbo ìròyìn tí ẹnìkan bá ń fún yàn ní máa ní ìṣẹ̀lẹ̀ nítorí wọn fún wa ní ìròyìn fìràwọnà kìnìkan kìnìkan oníṣẹ̀lẹ̀ àbí oníṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tiẹ̀ ti lọ wọn fún wa ní ìròyìn gbẹndẹ àlùkìyàmà oníṣẹ̀lẹ̀ àbí oníṣẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ àmọ́ṣẹ̀lẹ̀ rẹ̀ ń bọ̀ ń bọ̀ lọ́la gbẹndẹ àlùkìyàmà torí ẹ̀ kámọ wa lérò pé nígbà tí wọn sọ fún wa pé ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ká ní jó jó kò ní wájà rí gbogbo nǹkan ló lákòókò tiẹ̀ tí ó ṣẹlẹ̀ o kò lè tayọ rẹ̀ kò sì lè pẹ́ sígbà tó lọ́n kọ́ pé yọ ṣẹlẹ̀ eléyìí tuntun túmọ̀ sí pẹ̀lú kulli naba'in mustaqarr gbogbo sẹ́tẹ̀ bá tún gbélé ayé ṣe ẹ̀rẹ̀ san rẹ̀ o kò síbi tí ọfẹ́ ságbà tó ní rẹ̀ san tiẹ̀ bọ́ bá dà bí ọ̀dà eléyìí jẹ́ ìlérí ìyà fáwọn kèfèrí ẹ máa wọ ọ̀daràn só gbọ́dọ̀ bá pé ẹ jìyà náà nítorí pé àwọn kèfèrí wọn gbà pé gbèǹdé àlùkìyámà ń bẹ ọlọ́run bá wọn fi ń yé wọn pé gbogbo òròyìn pé ń bọ̀ ń bọ̀ yóò dé ìjọ kan ẹ̀sìn máa gbà ẹ̀sìn máa gbà torí ẹ̀ ọlọ́run lè kó lè nẹ́bẹ̀ ìmùsọ̀kọ̀rọ̀ wọ̀sọ̀ òfẹ̀tàn ọ̀lẹ́mú ẹ wà gbà nígbà tí ń ta àwí dé ìlérí ìyá ni fún àwọn ọ̀tọ̀ ọlọ́run eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbọ́ nǹkan kan tó lọ́wọ́ bá ń sọ fún wa kọ́ wa máa wá kọ etí ọ̀gbun sí pé kí ni kò ní wájà rí kí ni ayé iná ni ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ wọ́n ń tan ara rẹ̀ jẹ ni o wọ́n ń tan ara rẹ̀ jẹ ni à ń bẹ ọlọ́run bá ẹlọ́run orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́ ran àwa lọ́wọ́ lórí àtijọ́ ẹni tí ó là. tí ó bọ́ lọ́wọ́ yà láyé tí ó sì ní í ṣe kóńgẹ́rẹ́ lọ́la àlùkìyàmà ọlọ́run ọba kó ṣàánú wa ó sọ alọ́kàn ní ẹni tó yẹ kí tó bá gbọ́rọ̀ ọlọ́run yóò máa tara rẹ̀ lágbọ̀ọ́yé tó péye ó sì tí ò ní pe kó sọ alọ́kàn ní ẹni tí ó gbàgbọ́ lódodo ọlọ́run ọba kó ẹni ní gbàgbọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام Ṣé nǹkan ọ̀sùn? Àbí tẹ́jẹ̀ bí máa bá ń jáde lára rẹ̀? ètò ọ̀dọ́gba ni pé wọ́n gbọ́dọ̀ gbé alukur'an ṣùgbọ́n tí wọ́n lè máa ṣe gbọ́dọ̀ gẹ́gẹ́ bí àdó àárọ̀ àti àdó alẹ́ àdó àrọ̀lẹ́ sallallahu alaihi wasallam àfikọ́ dáadáa wọ́n mọ̀ sí kọ́dà tó bá ṣe fáwọn àdó àyẹn kọ̀ ha sórí kí ọmọ kàlá sí náà àwọn tíra tó kó àdó àyẹn sínú àwọn gbé lọ́wọ́ pẹ̀lú pétérà wọn kó àdúrà sí ló ń pè lọkè sí alukur'an kódà káwọn ayé alukur'an náà wà bẹ bẹ́ẹ̀ náà ni ó lè gbé tíra tẹfsiri lọ́wọ́ ó lè gbé tíra fíkìú lọ́wọ́ pẹ̀lú ẹni gbé tíra fíkìú lèmi gbé lọ àti tẹfsiri àti tawhid kìí ṣe alukur'an bákan náà sórí nínú ka àwọn ha sórí ó ka àwọn torí Alaikum salaam. تفسيره في سورة الروم أها إكسان قد بوري روم àti àwọn fárísà yẹn wọn bẹnu tafsir táwọn olùmọ̀fihàn. Naam. alhamdulillah àwọn mùsùlùmí padà borí wọn nígbà yẹn àwọn ní bí amẹ́ríkà àtàwọn russia sọ gbogbo wọn pátá làwọn mùsùlùmí borí gbogbo empire wọn dùn bí ìgbà tí wọn ò ṣe rí. so bẹ́ẹ̀ náà ni títí dọ̀la tó bá pa bá dúró déédéé gbogbo èèyàn kò sẹ́ni tó lè dún wájú islam torí pé ọlọ́run ò sọ pé káwọ̀ jẹ́ ẹni tí ó ní agbára tó burú jù ká tó bọ́ tajà wa'iddu lahum mastata'tum min quwwa èyí tẹ́ bá lágbára nìkan lọ́lọ́run ní kẹ́ kẹ̀sì dojú èsì kíkọ́ jẹ́ pé the most sophisticated weapon rárá èyí tẹ́ bá lágbára náà. Aleykum salaam. tó gbogbo àti ẹ̀ máa ń ṣe sọ̀lẹ́ à lèèyàn máa fi kankan dí gàgà wájú rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ìmáàmù bá léèyàn àbẹ́ni tí ń dá sọ̀lá ti ṣe tó bá gbé ìmáàmù ni ọ́ àbọ̀ ń dá sọ̀lá ti ṣe wọ́n á máa fi kankan dí gàgà wájú rẹ̀ àwọn tó wá gbé máàmù bá ní ọ́ ọ wà lẹ́yìn imam ọ gbọ́dọ̀ fi kankan síwájú ẹni tó wà lẹ́yìn imam tó gbọ́dọ̀ fi kankan síwájú torí ẹ ẹni tó wà lẹ́yìn imam kò gbọdọ̀ díẹ̀ nìkan kan lọ́nà láti kọjá tó bá fẹ́ kọjá kó kọjá. náà àrígùn sọ. sẹgbẹ ẹyàn kò gbọdọ̀ wà wájú gangan torí pé tó bá wà wájú yóò súnmọ́ pé nǹkan yẹn ń bọ̀ ẹgbẹ sẹgbẹ ó lè wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ó lè wà lẹ́gbẹ̀ẹ́ òsì kò gbọdọ̀ wá jìnnà jù sí ibi tí ìmáàmù dúró sí lọ́nà tó ṣe pé tẹ́nìkan bá fẹ́ kọjá láàrin gàgáyìn àti ìmáàmù yóò rọ ìmáàmù lọ́rùn láti lọ di lọ́nà torí àwọn ẹnì kan máa ju àlàfo tí ó wà láàrin ìmáàmù sí nǹkan yẹn kan máa ju ọ̀nà gbòòrò tewúrẹ́ lè gbà kọjá lọ ẹnì pé ó sún mọ́ yẹn lọ́nà tó ṣe tẹ́nìkan bá fẹ́ kọjá láàrin èèyàn àti gàgáyìn tí wọn bá ti nawọ́ ó ti tó dáa dúró eléyìí tó túmọ̀ sí pé àárín èèyàn àti gàgá ni ò ní gbà àmọ́ lè gba ẹ̀yìn gàgá kọjá eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ fi irú òpó tó fẹ́ fi ṣe gàgá òpó ní mọ́ṣáláṣí ò ní dojú kọ tààrà ó jẹ́ ọ wà kan sí ọ̀nà náà. Allah. kéèyàn ní bùkátà sí nǹkan mi yàtọ̀ sí ziyara yẹn ẹ tó bá pé ńgbà tí wọn gbéra láti lé àníyàn náà ni pé mò ń lọ bí ọmọ ìyá mi lágbájá wò ìyẹn kẹ́bù sí wa nínú hadith wípé ọlọ́run rán sẹ́nìkan nínú àwọn ọlọ́run tó gbéra láti ṣe àbẹ̀wò ọmọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ nítorí tọ́lọ̀ wá láwùrín ó níbo lọ ń lọ ó níbi báyìí tí ò sí nǹkan ó lóun fẹ́ lọ bẹ ọmọ òun kan wò ni ṣé kìí ṣe pé dáadáa kan lọ fẹ́ tara rí lọ sọ́dọ̀ rẹ̀ gbà ó ní rárá o yàtọ̀ sí kò ń fẹ́ràn rẹ̀ nítorí mọ̀lẹ́kà wa sọ fún pé òun ìránṣẹ́ ọlọ́run tó ti torí rẹ̀ fẹ́ràn ẹrú ọlọ́run yìí ni ọlọ́run ní wọn sọ fún ọ pé òun fẹ́ràn rẹ ẹbí wọn náà fẹ́ràn ọmọ wa lọ pẹ̀lú àníyàn yẹn ọ̀dà púpọ̀ anything tá a bá ṣe pàníyàn tí ọ léyìn omi nítorí nǹkan míì tá a lọ ṣeun tí ọba ti takò tọlọ́n táníyàn rẹ̀ bá ti ta tó bá ti tẹ̀lé àbẹ̀wò yẹn ẹ̀ tún gba aláàdá nídìí tiẹ̀ náà níbi ìtàbẹ̀wò tó bá lófin tó sọ pé àtàbẹ̀wò láàyè fọ́rọ́dọ̀ bẹ̀xọ́kọ̀m nítorí tẹ̀lé nǹkan kan ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ tó tẹ̀lé náà. Thank you. ẹni tí ẹ̀jẹ̀ bímọ àbí háìdù rẹ̀ dúró ní déédéé sí tóòrùn tí ó wọ̀ wọ́n ní sí mọ́gírìbì nìkan ní òsè àti ìṣáì àbí ó tún jẹ gbèsè zohor àti asr bẹ́ẹ̀ ní déédéé àkókò tá a wà yìí o ọjẹ gbèsè zohor àti asr dáadáa nítorí ọ̀pọ̀ tí ayọ̀ ń tà fi lè ṣerú sọ̀látò gbóhùrọ̀ àti asùr níbi márùn sòrùn tí wọ̀ a lè ṣerú gbóhùrọ̀ àti asùr lẹ́ẹ̀ márùn nìsí sòó túmọ̀ sí pé yóò ṣe gbóhùr yóò tún ṣe asùr. bàbá àwọn ajẹ́pọ̀ ní sì mẹ́lẹ́ tí ń tanra rẹ̀ jẹ́ tí ń ṣe tíkọ́tíkọ́ tí ọ̀wẹ̀ tán tó rùn fi wọ̀ àbí òye wa yóò ìbéèrè tó pàtàkì ọ̀pọ̀lọpọ̀ obìnrin kíyèsí eléyìí tó fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wà ń jọ̀gbìn dàrúkìyànù pẹ̀lú gbèsè ọ̀pọ̀lọpọ̀ sọ láti lọ́rùn. sọ nítorí pé ẹni tí ò bá ti máa bẹ̀rù ọlọ́run kó sì máa wádìí nípa ẹ̀sìn rẹ̀ wàá lọ pọ̀ fún jọ̀gbìn dè o. sọ táwa pé obìnrin ò ní wádìí <clears throat> kò ní béèrè àwọn tó bá jọ ọkọ fún ọmọ wádìí o tọ́lọ́ ló ń bi wọn náà léèrè sọ wà á mánà ń bẹ lọ́dọ̀ rẹ̀ bó ni wọ́n ti mójútó ìyàwó rẹ̀ náà aleykum salaam. ní ẹsẹ̀ tẹ̀lé wọn fún ẹ̀yin gẹ́gẹ́ bíi ta ẹ kọjú mọ́sẹ̀ tí ń gbà náà. lẹ́yìn náà àwọn náà tó kó wọn tí wọ́n kó wọn nítorí pé ìjọba ọ̀fẹ́ rí gúnmọ́ ni àbí tí wọ́n lọ́dọ̀ àwọn pọ̀ tí wọ́n lọ́dọ̀ àwọn pọ̀ ìjọba àwọn olówó ìjọba àwọn gan ni ń gbé gbólárugẹ náà àárín kankan. wọ́n ní tí a bá wà lápèjọ kan tí wọ́n ní kí mùsùlùmí ṣàdúà káwọn ẹlẹ́sìn alágbélébùú náà ṣàdúà ṣé tí wọ́n máa ń ṣàdúà nígbà tá a ní gbogbo èèyàn náà tó bá ṣàdúà láyé ọlọ́run gbà ṣé ká máa wá ṣe àmì àmì sàmì àmì kìnnì. ọ̀nà àdúrà al-kafirina illa fi dalal ẹ̀ lọ́la gbogbo àdúrà tí kèfèrí máa ń ṣe inú àmì lásán ọjọ́ ló ti jẹ́. ọkọ̀ àfàtúwà lẹ́yìn náà ẹni tó ní kẹ́ ẹ máa ṣàdúrà gbogbo wọn mẹ́sìn torí pé péjọ nìkan ẹnìkan kan wọn má do ara gbogbo eléyìí nírọ́ lásán ó ti ẹ̀wọ́ kan lẹ yorùbá yìí pọ̀ ọ̀dẹ̀ mọ́ ọ̀la náà tàbá pé yẹn nìkan kan gbọ́dọ̀ dáhùn ó kàn náà wọ́n tún máa wọ́ rí ẹrí ẹ ọ́fíìsì gómìnà àwọn alẹ́mọ́mọ́ kò láwà níjọ àlẹ́ òpá gbélébù ọ̀rùn pé kàn fáwọn lá kéèkì ní àbá ẹ̀ ń sẹ̀sìn wọlé púpọ̀ ẹ̀ ń sẹ̀sìn wọlé púpọ̀ ṣé ipò gómìnà lọ́wọ́ àdúpọ̀ jíjẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn lọ́ni. amúrọ̀tà dúà kékeré ó dìde ń bẹ̀ ní ìfẹ́sẹ̀ kí ni wọ́n ń ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ náà kí lẹ́yìn jókòó sọ tẹ́lẹ̀ náà níbi sọ. náà náà. Eh, <clears throat> pínpín yẹlẹyẹlẹ ètí wọn bá sọ pé wọn pín yẹlẹyẹlẹ ètí ò nítumà ni wọn gbà lérò tọ́ba sọ pé àwọn èèyàn pín yẹlẹyẹlẹ èyí tí ò yẹ wáyé nínú. àmọ́ ní ìsìn tẹ́mi bá ń tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam tí mo wá takò gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé tiẹ̀ wọ́n sọ pé èmi náà pín yẹlẹyẹlẹ pín yẹlẹyẹlẹ bá islam gangan nù islam gangan tánàbì mú alẹ́ mi ṣe o ìwọ ló tún ra rẹ ṣe tó o ṣe tànàbì tí mo bá wá kọ̀yìn sẹ́ni tí ò ṣe tànàbì wọn ò ní sọ pé èmi náà ti rán ìpín yẹlẹyẹlẹ lọ́wọ́ nítorí pé tí wọ́n bá bá ṣe tiẹ̀ mo ti fẹ̀ sílẹ̀ nù ọlọ́run ti sọ pé kí n fẹ̀ sílẹ̀ mo rò pé bèrè yẹn yé ẹ̀hìn tí wọ́n bá ń tẹ̀lé tànà ìṣòro bá rẹ̀ sọ̀rọ̀ àwọn ò jẹ́ pé jàmá kan ẹjọ́ yé wa yìí ṣe jàmá ní sunna ẹ̀sìn islam ní sunna torí pé islam kọ́ lọ́n ti rán ànábì sallallahu alaihi wasallam gángan ní sunna islam ni sunna sunna ni islam ọkàn kan ò lè dá dúró láì sí kejì yàtọ̀ sí gbogbo àwọn jẹ̀mọ́ kúgbẹ́kúgbẹ́ wọn yẹn ideology tẹ́ fi wọn pé islam yìí ṣe ideology wahyun min Allah iṣẹ́ tọ́nà fi ránṣẹ́ ìyàtọ̀ tó wà láàrin sunna àti àwọn jẹ̀mọ́jẹ̀mọ́ yẹn ó hàn nígbà tí ọ̀sán yàtọ̀ sóru gbàtẹ́yìn ṣe súnà ẹ̀sìn tọ́lọ́run fi ránà bí lẹ́yìn ṣe ìwọ tó wà ń ṣe nǹkan míì ti yé wa pé lànà mi mú wa àbí òye wa ibẹ̀ ni ó ti wá hàn ẹ̀ńtọ́ wà lọ́nà yàtọ̀ sí ẹ̀ńtọ́ wà nù gbẹ̀ náà parí kùsù tẹ́lẹ̀ wọ́n máa bèrè pé sẹ́ni tó ṣe Tìjàníyà ta lè ṣe sọ̀láàtì lẹ́yìn tó bá dájú pé Tìjàníyà náà lè ṣe sọ̀láàtì lẹ́yìn torí pé Tìjàníyà yẹn wọ́n láwọn àdìsọ́kàn wọ́n ní sọ̀látù sọ àtijọ́ alukurani lọ níṣẹ́ wàá máa ṣe sọ̀látù lẹ́yìn ẹni tí ń sọ̀rọ̀ kèsìrì níṣẹ́ máa ṣe sọ̀látù lẹ́yìn ẹni tó nígbàgbọ́ kèsìrì náà parí kẹsàn. eléyìí oṣù ní pé àwọn mùsùlùmí là ń pè ń kèsìrì kó kọ́kọ́ gba ìsìláàmù kọ́kọ́kọ́ gba ìsìláàmù torí pé nìkan ò ní gba ìsìláàmù kó sọ pọ́rọ̀ ẹnìkan tó ju tọ́lọ́ lọ. náà. yóò gbé hàn èyí tó o bá sì ṣe ń sẹ ọlọ́run ní fi àjọ èyí tó sọ lọ́rọ̀ ọlọ́run ní fi àjọ àmọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run gbé hàn láti mọ̀ pé bó ní wọ́n rí àmọ́ lọ́run ti sàmójú kúrò lórí wọn rò ìgbà tí bá sọ jáde lọ́rọ̀ àbí wàhùsílà máa fi sódò ọlọ́run gbé gbogbo tí mẹ́nu gbára kálukú jáde kó lè mọ̀ pé tó bá pín ọlọ́run fi ṣèṣirò fún ọ kò síbi tó ti lè gbà tó ti là bẹ́ẹ̀ni tó bá pín tí mẹ́nu gbára kálukú wa tá a sọ lọ́rọ̀ tá a hù níwà bá ti ṣèṣe dájọ́ fún wa kò sọ́nà àlùjáná àánú ọlọ́run bá wa pọ̀ ẹlòmíì ti ń rò lọ́kàn rẹ̀ ọ̀dà mẹ́jọ ló ṣe jẹ́ bèbí gan dàn àrí. kíákíákíá ni ọ̀fẹ́ ọ̀rọ̀ tó pọ̀. ọjẹ ọjà ń bẹ ní tí èsè mùsùlùmí tọ́lọ́ gbèsè fún tó bá dáadáa yọ gbà fún àmọ́ gẹ́gẹ́ báwọn olùmọ̀ islam ti sọ níjọ́ gbẹ̀ndà àkẹ́yà ní tí ìbá ṣe mùsùlùmí kò ní dáadáa kankan kò ní dáadáa kankan tó yẹ kí tó bá pò ń lọ sí ọ tí wọ́n gba dáadáa rẹ̀ kan fún ọ àbí òye àìdá tiẹ̀ wọ́n kàn dì òrù yóò kankan sòtò bá jẹ́ pé wọ́n lọ bá jàǹbá rẹ̀ ìwọ lọ jẹ òkú rẹ̀ ìwọ lọ jàǹbá rẹ̀ ọlọ́run bíi sálábòsì torí pé ẹrú ọlọ́run ló ọlọ́run gba ẹ̀tọ́ rẹ̀ fún lọ́dọ̀ tiẹ̀ bí ó sì ṣe gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún lọ́dọ̀ tiẹ̀ oní ẹnì kan ó ṣàdínkù dáadáa rẹ̀ wọ́n ó ṣe àdínkù rẹ̀ tó ń di pé wọn ò ní fóun tiẹ̀ bọ̀ ṣèlú ẹlòmíì yẹn mọ̀ pé ẹlòmíì ò ní bẹ̀rù ọ̀lọ́ tó o bá dà pọ̀ pẹ̀lú ẹni tí ì ṣe mùsùlùmí ẹ̀mí pọ̀ wọ́n jàǹbá rẹ̀ ní òtí ni ìpè ọlọ́run kúkú ní bí ọ yóò bí ọ yóò bí ọ aká ò lè fún wàrà. ni ó lè dànù aka aláìgbàgbọ́ kò lè fún wàrà ṣùgbọ́n lè dànù ó lè kó bá ọkọ mara aljanna wọ̀ tààràtà torí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ti fi kọ́ wa kò sẹ́nìkan tọ́tọ́ pé ká yàn torí pé kìí ṣe mùsùlùmí síbẹ̀ náà rí àwùjọ tó wá bá anabi tí wọ́n ha ti ń bú anabi ẹ̀yin bá lówó tẹ̀ Umar wa fura pa nàbì ní báwí àwọn ti fẹ́ yọ̀dà wọ́n ti yọ pa àwọn pa ànábì wa ni áá níṣẹ́ lọ́yẹ kọ́ báwí kò sì bẹ́ẹ̀ mi náà wò ìta bá wá sinwó báyìí báyìí là á máa sì kò sì bẹ́ẹ̀ mi náà wò pé bàbá jẹ́ yẹn lówó àtúkè sani sọ̀kànnà bàbá jẹ́ pé wọ́n máa jẹ́ wo kẹsẹ̀ rí bẹ́ẹ̀ ṣé ìwọ lọ́pàá ẹmọ tí láyé tiwa lónìí owó mùsùlùmí gan tó bá dilẹ̀ wọ́n ṣe tán láti jẹ́ ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ wọn sọ pé kéṣe ẹ̀mọye owó mùsùlùmí tẹ́lómi ti jẹ tí ń sọ pé gbogbo ń tọ́ba fẹ́ sípò sí ń tọ́ba fẹ́ dàpọ̀ dàmọ́ jẹ́ kò sí wàhálà á ìjọgbìn dà òkè à tó eléyìí jẹ bó ti ṣe jẹ anábì sì tún kú ẹ̀wù ogun rẹ̀ ń bẹ lọ́dọ̀ Yahudi tánà ni wọ́n tó sanwó oúnjẹ àwọn yẹn tí wọ́n gba ẹ̀wọ̀ ogun ànábì padà. àtọ́bá jẹ́ kéèyàn lè jẹ́ òkè tèrí bẹ́ẹ̀ sáwọn alákọ̀ èyí sáwọn alákọ̀ torí ẹ̀ má ti torí pé kèfèrí lówó jọ dà yín pọ̀ kọ́ jẹ́ o gbogbo ìjọba ọlọ́run ẹ ló lọ sàn o tó bá san wàhálà lọ sánà rẹ fúnra rẹ wàá ti rí subhanaka allahumma wa ilaha illa ant astaghfiruka wa